àkọ́kọ́ rèé o sọ fún ìjọba wípé kó fún èmi àti ẹ láyé ọjọ́ kan kó má nìkan ló èèyàn torí èmi ò kí ń ṣe jàmbá jẹ́ kó lu ajá kó kó ẹja jálẹ̀ kó mẹ́ràn lẹ̀ pé kí màá wúre là ká bẹ lọ́wọ́ fàájà pé ìwà ajá yìí mọ́tò ni ó pa ọ́ ká tó wà là pé mọ́tò tó máa pa ẹ́ o gbọ́dọ̀ mọ̀ jẹ́ mọ́tò onílé méjì bọ́tò mọ́tò bọ́ọ̀sì ló gbọ́dọ̀ pa ẹ́ rárá o tírélà ló gbọ́dọ̀ pa ẹ́ kí n tún là á àbí kí ló fi ń ṣe ọmọ ẹjọ́ yìí náà ṣé o mọ̀ ṣàtò ń bá sọ̀rọ̀ ni wọ́n tún sọ junction tó máa pa sí. ká tún wá sọ junction tí mọ́tò yẹn máa pa sí. o fẹ́ tí bá ti wá ṣètò ayé mi tán tí mo parí program ẹ̀ tán ìwọ wá kí ajá ẹ̀ mọ́lẹ̀ lọ tìmọ́ nú kan tí mọ́tò bá wó ilé yẹn kó lọ pàjá ìbọ̀bẹ̀ mi ní ṣàwó ìmọ̀. ó ní ìwọ fẹ́ fẹ́ mi ní two million naira <laughs> kémi wá máa kírun <laughs> ojú inú rẹ fọ́ o lójú inú o elébi ni ẹ elébi ni ẹ ó mọ̀ṣà tó ń bá sọ̀rọ̀ ló fà á sẹ́ni títí tó bá gbà láti máa ṣe fáyì àkọ́kọ́ máa kọ́ ní ifá fún ẹ lẹ́yìn pé mo kọ́ ní ifá fún ẹ máa fún ẹ ní five million naira kó máa fi jẹun ọjọ́ báyìí o káwa oníṣẹ̀ṣe o pẹ̀lú ẹ̀yin mùsùlùmí o ká ṣe competition fífi agbára jà kíjọba kọ̀ fún wa láṣẹ pé ní ọjọ́ yẹn o gbogbo ẹni tó bá ṣubú sójú ogun ìjọba ló pa á. ìrọ̀ ìgbẹ́gbẹ́ ń pa gbáhùn tẹgbẹ́ gbé kúrò tí gbogbo ayé pàtẹ́wọ́ <laughs> tó bá lọ sílé kọmíṣánná ìjọ kejì tó bá lọ jalè ńbẹ tó ọ̀rọ̀ tó wá jalè ńbẹ ẹni tẹgbẹ́ gbé lánàá ni wọ́n wà gbé ńlé bóun ló ní egbé tó fi ń wọlé èèyàn tó ń jáde tẹ́nìkan kiri òun ló láfẹ́ rí lù dájú òun ló fi àfẹ́ rí lọ ń kẹlé kólé òun ló fi àfẹ́ rí lọ ń jalè ọmọ tó máa bí á padà sunkún rẹ̀ lẹ́yìn tí ó lu agbára ní Yorùbá ṣe ń palówe pé afifìlà pẹrin ọjọ́ kan ṣoṣo níyì rẹ̀ mọ̀ ẹ̀rọ awúlé la máa dáfà rẹ̀ mo fẹ́ sọ̀tàn gbèsè ayé rẹ̀ kó lè mo ṣàtúnbá ẹ sọ̀rọ̀ máa fẹ́ kó dì mí sọ́wọ́ ẹ̀ṣẹ̀ kó máa wò ó bọ́ ṣe rìnrìn àjò bọ́ ṣe parí rẹ̀ ń sọ fún ọ máa fẹ́ kó mo sọ́wọ́ òsì kó máa tọ́jú ẹ̀ kọ́ wáyé máa bá ẹ ṣọ́ nítorí pé láwo nìyẹn babaláwo làwa wọ́n jápa yan àríran ayé làwa tó ló wá dágbé mọ́kẹ́fẹ́ rí tó ń kóbìnrin lọ pàdé ẹ lóró tó ń kó mi lọ pàdé ẹlẹ́bọ <laughs> ẹjẹ́ ọlọ́wọ́tàn rẹ̀ rí náà pé ń bolú parí ayé rẹ̀ sí kí ni gbẹ̀yìn tiẹ̀ náà. mo gbọ́dọ̀ máa rúbọ pé ó ní ògbọ́dọ̀ fún ẹ ní bí màtí jẹjọ ń dàgì yìí mo gbọ́dọ̀ máa rúbọ pé ó ní ògbọ́dọ̀ fún ẹ mo gbọ́dọ̀ máa bẹ lọ́gbẹ́ tí nǹkan ẹ̀dùn ògbọ́dọ̀ dùn ẹ́ mo gbọ́dọ̀ máa fẹ́ bọ́ọ̀rùn ẹ lọ́gbẹ́ kankan ògbọ́dọ̀ ṣe é látara wípé bóni bá ti fún ẹ pẹ́rẹ́ èmi ni first suspect ẹ bàbá kan bẹ ńgbà kan wọn yìí yàgbẹ́ sí oko rẹ̀ tó bá dókè tó bá bá ìgbẹ́ ó máa lọ bu oògùn sínú ìgbẹ́ yẹn ni pé ọmọ wọn làrákò tó yàgbẹ́ sí oko òun ìgbẹ́ yẹn ni ó jẹ ìdí ẹni yẹn ó jẹ làtẹ́ni yẹn ó fi kú ni bálágbára yìí ṣe ń ṣe ńgbà tiẹ̀ nígbà tó tákòkò ẹ mọ̀ pé ìran bàbá èmi ò kì í sá ogun jagunjagun lálẹ́ mi wọ́n ìṣẹ̀lẹ̀ tó wá tó kó tó yà mí lẹ́nu tó mo fọ́ fún tí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yín ẹ̀yin pè mí gbogbo ẹ̀ tẹ́ pè mí tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ bá mi sọ̀rọ̀ ní tí mo fọ́ fún ni pé ẹ sọ ti mùsùlùmí nìkan ṣe lẹ bọ́ sí yàrá àṣẹṣe tẹ́ni gbogbo àlérí wa lọ́dún tó ń bọ̀ ẹni àwọn ọ̀rọ̀ tá a bá fẹ́ fi táyé ṣe ni ká máa sọ ká máa búra wa ká máa dárúkọ oníṣẹ̀ṣe kankan ká má tún jẹ́ kí yàrá àṣẹṣe tún dàbí ti ẹ̀sìn méjì tó kù. ìtẹ́ sọ tí mo ṣe fọ́ fún yín nìyẹn o ọ̀tẹ́ ẹ sọ tí mo ṣe fọ́ fún yín nìyẹn o pé a ẹ fẹ́ àlàáfíà fún yàrá àṣẹṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ yín fẹ́ sọ fún yín pé ìyá àṣẹṣe yìí ah, ó ṣe é sádi ẹ̀yin ni kò wò ọmọdé búrò kò wá bójú ẹ̀yìn òòjọ́ kọ́ lolúwéré pààyàn olúwéré ò pani lóòjọ́ o. ayọ́ni bí ó rí gìrìbàjà ní ojú àlejò bí wọ́n bá ṣe kọ́ ẹ sí ni kò ṣe gbà sí. Si adébáfún má jiyàn tí ń relé ọkọ òwúrọ̀ ẹbọ lọ́ni kó wá ṣe ǹjẹ́ orí ni kó o mú lọ kó o máma mẹ́wàá lọ orújọ́ lẹwà ń padà lẹ́yìn ẹni orí ẹni ní bá ní gbélé ọkọ ọmọdé àgbà onílé àlejò ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi nílẹ̀ ilẹ̀ àbí lókè òkun. orí ò padà lẹ́yìn yín orí a máa bá yín sùn orí a máa bá yín jí orí a máa ṣe lépè lẹ́yìn yín ọjọ́ gbogbo ìgbà gbogbo lórí ó máa ṣe lépè lẹ́yìn ẹ̀yìn bí gbogbo tẹ́ ẹ bá gbé lọ torí oyún omidan ní di ẹjọ́ ipò ẹkùn ní ń bá àgbàlagbà lẹ́rù àṣẹṣẹ yọ ọgán màrìwò ọ̀pẹ̀ ó ń wojú ọlọ́run palẹ̀ ó ń wojú ọlọ́run palẹ̀ ó ń ṣe bí ẹni mẹ́àtú ó ń ṣe bí ẹni onítú adíbáfó Ọ̀rúnmìlà ìgbà tó ń ṣohun gbogbo tẹ́lẹ̀dá rẹ̀ ò dáhùn sí i ǹjọ́ orí bá mi dáhùn sọ̀rọ̀ mi wàrà lọ́mọdé ń poko ìsinsin wàrà ẹ̀dá mi bá mi dáhùn sọ̀rọ̀ mi wàrà. lọ́mọdé ń bòkó èsìsìn wàrà orí gbogbo wa bá wa dáhùn sọ̀rọ̀ wa orí òní padà lẹ́yìn ẹnìkọ̀ọ̀kan wa ti ń gbọ́ mi kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lẹ́ni lórúkọ Ọ̀rúnmìlà mọ́ alágbàwí àtòlùdáǹdè wa àṣẹ mo wúre fún gbogbo yín o mo kí onílé mo kí àlejò ẹ mo ya àdákọ wá sórí ètò lẹ́ni náà tún ni mo dákọ wá sórí ètò lẹ́ni náà ni. nítorí wípé mo ní kí n sáré wá kọ lẹ́tà kí n fi ránṣẹ́ sí Saheed Shittu lé mo wá kọ lẹ́tà ránṣẹ́ sí Saheed Shittu ni mo wá kọ lẹ́tà ránṣẹ́ sí mi torí gbogbo ohun tó ń sọ ohun tí ò bá yé èèyàn á fi yé lẹ́tà ni mo wá kọ kẹ́yìn èèyàn mi kẹ́ bá mi wá nǹkan fìdílé kẹ́ ẹ jẹ́ ká jọ kọ lẹ́tà náà bó ti tọ́ àti bí ó ti yẹ kẹ́ ẹ wá ràn mí lọ́wọ́ kẹ́ bá mi fi lẹ́tà náà ránṣẹ́ dáadáa kó lè dé ọ̀dọ̀ rẹ̀ lórí ètò tí ó ń bá bọ̀ kó lè parí ẹ̀mí ètò tó fẹ́ ṣe torí ó ní ọjọ́ mẹ́ta ló máa fi ṣe ètò òun náà ti ṣe part one part two ó ní part three ń bọ̀ bóyá alẹ́ yìí àbí àárọ̀ ọ̀la kó máa jẹ́ kó máa lọ gbàgbé àti parí lẹ́tà rẹ̀ ni mo ṣe ní kí tètè fi lẹ́tà ránṣẹ́ sí kó lè papọ̀ kó lè pa èsì ẹ̀ papọ̀ láti fi èsì ẹ̀ ránṣẹ́ sí mi kó lè fi èsì rẹ̀ kó lè fi ránṣẹ́ sí mi. Eh, àkọ́kọ́ ń bẹ̀ Saheed Shittu gbogbo tó wí ni mo gbọ́ àmọ́ ìyẹn ò dùn mí ìyẹn ò ní kankan ṣe nípa bó ṣe sọ pé bó ṣe bú mi hmm, èrò ebú kọ́ mi bá wá tẹ́ pé èébú èmi ò lé èébú rẹ̀ lọ́wọ́ ò lẹ́nu tó lè fi bú mi a jẹ́ pé òmò dìsáínà ni àwọn ìṣẹ́ tó ń lo afẹ́ ayé aṣọ aláfẹ́ ayé èmi èlò góòdù mi ń lo nǹkan kan bó tó bá yẹ pé fìlà lórí lórí mi ṣe ni kó o fa kárámẹ́rà mọ́bẹ̀ dáadáa kó o lọ sọ́jà kó lọ rèé ná kó o mọ èlò ló ń ta aṣọ tó wà lórí mi ṣé pé bàtà lórí lẹ́sẹ̀ mi ṣe ni kó o fa kámẹ́rà mọ́ra kó o wò dáadáa kó o fa kámẹ́rà mọ́ kó o wò dáadáa kó o lọ sórí gbá kó lọ ná tó yẹ mo ti ṣe wọ bàtà yẹn wá again mo fi akọ lẹ́tà kó o lè wò dáadáa kó túbọ̀ wo bàtà tó pè ní bàtà ọ̀nì wò dáadáa o lọ béèrè pé lọ́ọ́ lórí gbá designer tó bá rí lọ ara èmi awúre là designer ni so kákò lórí yẹn èèyàn ò ṣe yẹn ìyẹn kọ́ ni mo bá wá mo kàn sáré fi yẹn sí fún ẹ pé mi ò lésì sí ọ̀rọ̀ rẹ̀ ìwọ ni mo wá kọ lẹ́tà sí jèrè torí pé bí nǹkan ò bá yé èèyàn àfi ń yé ni ní yàrá àṣẹṣe títí wa ewé ń bẹ oògùn sì wà oògùn wà tó ń jẹ́ bí idán agbára wà tó ń ṣe nǹkan bá ti fẹ́ kó rí kò sí nǹkan náà tá à ń fẹ́ láyé yìí tí irúnmọlẹ̀ wa ò lè ṣe fún wa ṣé ń gbọ́ mi dáadáa gbogbo àgbáyé kò sí nǹkan tá à ń fẹ́ láyé tí irúnmọlẹ̀ tiwa tí ò lè ṣe fún wa àfi tí ẹnikẹ́ni bá tún wá tọ̀wò kò sì sẹ́ni tó tọ̀wò tí ò mọ̀ pé oyin ni àmọ́ nípa ibi tí wọ́n ń sọ̀rọ̀ sí yẹn jẹ́ ń láyé ọ gẹ́gẹ́ bí ìyá àṣìṣe ṣe rí ní lẹ́tà tí mo wá kọ fún ọ o gbogbo ẹ̀yin ènìyàn agbára ń bẹ bíi tàtijọ́ o agbára ò sọnù nílẹ̀ kó tu òjíire agbára ò sọnù lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá gbogbo orúnmọlẹ̀ wa ló létí wọ́n sì ń gbọ́ràn wọ́n sì ń jíṣẹ́ tolódùmarè ràn wá jẹ láyé gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ èèyàn ò sunkún wọlé irúmọlẹ̀ rí kó má rẹ́rìn jáde àpẹẹpẹ àdúrà ń gbà ń bẹ̀ dáadáa nù wọ́n sì ń jíṣẹ́ tá a bá rán wọn thank God àwọn náà fìdí ẹ̀ múlẹ̀ lórí ètò ni ẹni báyìí ẹgbà míì yorùbá bọ̀ wọ́n máa ń pa òwe kékeré kan wọ́n ní màá wọ́ ẹ ti gbó yìí kúrò ẹ̀yìn ẹ̀ ló máa fi lagbó ṣe rí pé wọ́n ti fara wọn bọ́ta sí wọ́n ti ń palẹ̀ wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ní polongo pé agbára ń bẹ lọ́wọ́ Ọ̀rúnmọlẹ̀ bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ìkà lọ ni ó ń ṣe ó ṣàtẹ̀ jíṣẹ́ ìkà yẹn aṣá <laughs> àti ẹ̀ ń ran lọ ọbẹ̀ ó lẹ̀ lọ ń jẹ́ṣẹ́ ìkà tẹ́nu wáyé wá jẹ́ ẹ̀yin náà kọ́ fáwọn ń jẹ́ṣẹ́ ìkà àdúpẹ́ fọlọ́ <laughs> wá gbọ́ mi o Saheed Shittu nílẹ̀ káàárọ̀ òjì ọba ni máa ń ṣigun sólóògùn ọba ìlú ni máa ń ṣigun sálágbára a ní lọ jẹ́wọ́ ọ̀run bẹ́ẹ̀ kọ́ má kú kọ́ ọba ní ṣigun fún yàn o tóyí tó ọba fẹ́ kọfà mọ́ nípa ó ń ru ẹ lójú òun fẹ́ kọfà pé ṣàgbára ṣe wà nílẹ̀ Yorùbá ni ó ru ẹ lójú mo ti understand ẹ ó ru ẹ lójú pé ṣàgbára yìí wà ẹ ṣe é lè gbé èèyàn ṣubú ṣàgbára ìṣòro ríìlì ẹjọ́ torí ọlọ́run ẹ̀yin sì wà nípò lẹ́ni ẹ̀yin náà ẹ bájọba sọ̀rọ̀ ẹni kíjọba fún èmi àti yín ní ní proof ní ẹ̀kọ́ ṣígun fún wa pé ọjọ́ báyìí o káwa oníṣẹ̀ṣe o pẹ̀lú ẹ̀yin mùsùlùmí o ká ṣe competition fífi agbára jà kíjọba kọ̀ fún wa láṣẹ pé ní ọjọ́ yẹn o gbogbo ẹni tó bá ṣubú sójú ogun ìjọba ló pa á gbogbo ẹni tí ó bá lulẹ̀ ìjọba ló ti lulẹ̀ ìwọ jẹ́ kí ìjọba kọ sáìnì yẹn fáwọn àti ẹ̀yin ìyẹn ló fi lè confam nǹkan tí wọ́n ń sọ pa yìí náà ìyẹn ló fi lè confam nǹkan tí wọ́n ń sọ pa yìí pé ṣó wà bí ò sí jẹ́ kí ìjọba ṣígun fáwọn méjèèjì ṣùgbọ́n láti jẹ́ pé ìjọba ṣígun fáwọn méjèèjì ó ti rẹ́ńtọ́ lọ ṣẹ̀wọ̀n àwa náà nímọ̀ òye yé wa wò ó jẹ́ fi ẹ́ bí èèyàn kan bá gbé alẹ́ ní tó bá dédé bọ́ta tó má fẹ́ èyí tó fi kọ́hùn tó ní kíníkan kíníkan yìí gbégbé ńpà gbáhùn tí gbé gbé kúrò tí gbogbo ayé pàtẹ́wọ́ <laughs> tó bá lọ sílé kọmíṣánná njọ́kì tó bá lọ jalè ńbẹ̀ tó ọ̀rọ̀ tó wá jalè ńbẹ̀ ẹni tó gbé gbé lánàá ni wọ́n wà gbé ńlé bóun ló ní egbé tó fi ń wọlé èèyàn tó ń jáde tẹ́nìkan kiri òun ló láfẹ́ẹ́ rí lù dájú òun ló fi àfẹ́ẹ̀rí lọ ń kẹlé kólé òun ló fi àfẹ́ẹ̀rí lọ ń jalè ọmọ tó máa bí á padà sunkún rẹ̀ lẹ́yìn tí ó lu agbára ní yorùbá ṣe ń palówe pé afífìlà pinrin ọjọ́ kan ṣoṣo níyì rẹ̀ mọ̀ so fún díẹ̀ yìí agbára ẹ̀ ò kí ń gun àwa bẹ́ẹ̀ láti bọ́ ta ká máa sọ pé àpá fẹ́ pààyàn àti pé táwa bá ti bẹ̀ sí ní pààyàn tó ti fìdí ẹ̀ múlẹ̀ pé irun mọ̀lẹ́ wa o apààyàn ni so yẹ dada sáyẹ́dì sí wọn ni mo bá sọ̀rọ̀ wọn ló ní lẹ́tà tí mo wá kọ lé ni wọn ló ní lẹ́tà tí mo wá kọ lé ni mo fẹ́ kọ́kọ́ fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ torí wọ́n ni mo wá bá sọ̀rọ̀ lé ni mo ti ń retí rẹ tipẹ́ Saheed Shittu mo ti ń retí rẹ inú mi dùn púpọ̀ lẹ́ni yìí o látàná tí mo ti ń gbóhùn rẹ inú mi dẹ̀ ń dùn mo dẹ̀ ń dùn ní pé tọ́ ọjọ́ ọ̀rọ̀ pé ọjọ́ ọ̀rọ̀ ò pé tí wọ́n gbọ́ mi dáadáa mẹ́ta ló fi ṣe tiẹ̀ o mẹ́ta lèmi náà máa fi ṣe iṣẹ́ tiẹ̀ mẹ́ta àkọ́kọ́ lè máa dáfakádà ara rẹ fún ẹ ẹ̀rọ awúlé là máa dáfà mo fẹ́ sọ̀tàn gbèsè ayé rẹ̀ kó lè mo ṣàtúnbá ẹ sọ̀rọ̀ máa fẹ́ kó dì mí sọ́wọ́ ẹ̀ṣẹ̀ kó máa wò ó bọ́ ṣe rìnrìn àjò bọ́ ṣe parí rẹ̀ ń sọ fún ọ máa fẹ́ kó mo sọ́wọ́ kó máa tọ́jú kọ́ wáyé máa bá ẹ ṣọ́ nítorí pé láwo nìyẹn babaláwo làwa ayé làwa àwọn máa ń sọ gbèsè ayé èèyàn fún àwọn máa ń sọ tó ṣẹlẹ̀ so ọjọ́ mẹ́ta lẹ náà fi ṣe programu tiẹ̀ ọjọ́ àkọ́kọ́ ni mo fi wá sọ fún ẹ lénìí wípé èmi awúrẹ́láwo mò ń lọ dá ifá rẹ wò nílé àjàgùnmalè mo fẹ́ mọ orí ẹni tí wọ́n gan ṣe àti ìṣẹ̀dá tó gbá sáà tẹ̀ tó ránṣẹ́ mo jẹ́ má bàa jíṣẹ́ fún ọ ẹ̀kọ́kọ́ nù kó lè mọ̀ pé òun retí mi kó bẹ́ẹ̀ mi ṣe retí ìwọ ní ọ̀la àbálẹ̀ yìí kó ló máa retí mi pé mi náà ń bọ̀ mo mí sì bọ̀ so ìyẹn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì oró mi ń ṣẹ́ rí bóyá o ti gbàgbé èmi yìí gbàgbé ọ̀rọ̀ sáyẹ̀dì sí tòun rán mi iṣẹ́ rí ó ní kémi àti ẹ̀ kájọ lọ bẹ lọ́hùn ó ti gbàgbé náà èmi ti lọ bẹ lọ́hùn mo ti rí èsì ọ̀hún gbọ́ mo ti rí èsì ọ̀hún gbọ́ ìwọ ni kíwọ náà wá mẹ́sì bọ̀ so bí o ti wá gbàgbé bí ọ̀nà tí wọ́n á lè sì lọ́wọ́ tẹ́lẹ̀ tó o mọ̀ bóyá fẹ́ pìrìsẹ́ǹtì àsìkò ti tó o pa èsì yẹn pọ̀ mọ́ èsì tó fẹ́ mú alálẹ́ àbọ̀là sáyẹ̀dì sí tù pa èsì yẹn pọ̀ tó yẹ máa pa èsì tiẹ̀ pọ̀ mọ́ ìrìn àjò àbọ̀ ọfà tiẹ̀ tí mo fẹ́ fún ẹ lọ́la kí ló lódùmarè sọ fún mi nípa ẹ̀sìn tó gbé dání kí ló bí ẹ̀sìn kí ló lọ́run sọ fún mi nípa rẹ̀ mo máa jábọ̀ fún ẹ náà torí wọ́n ló rán mi níṣẹ́ ẹni tó bá dẹ̀ rán babaláwo máa ránṣẹ́ ni o tó bá ti rán babaláwo ṣe dandan dandan gbọ́dọ̀ jábọ̀ yálà ire ló bá ń bẹ̀ ni o àbí ibi yálà ni ẹ máa kú ni àbó máa yè babaláwo máa jábọ̀ ṣé tá a bá ti rán èmi ti rán òun ṣe ìwò má bọ̀bọ̀ wọ́n ti rán èmi ṣe èmi ti má bọ̀ dé o mo fẹ́ jábọ̀ fún ẹ mo ti rán ṣe tiẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ program mi ò dọ́dọ̀ ẹni inú mi dùn láti rí ẹ lénìí sọ ẹ̀yin ènìyàn mẹ́jọ tó ọlọ́run ẹ jẹ́ kí program yìí ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ ẹ ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Saheed Shittu ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ Saheed Shittu ṣẹ gbọ́ mo bẹ̀ yín èèyàn mo bẹ̀ yín tilé tọ̀nà ni mo fi bẹ̀ yín ẹ jẹ́ kó bá mi dọ́dọ̀ Saheed Shittu kẹ́ confirm pé kẹ́ confirm pé program yìí o Saheed Shittu rí dáadáa kẹrí pé ó rí ó fojú ara ẹ rí báyìí inú mi máa dùn tẹ́ bá ṣe yẹn fún mi eléyìí ní tèmi ń fẹ́ ní ọ̀wọ́ yìí kó lè débẹ̀ léni léni léni kílẹ̀ ò tó ṣú kó lè débẹ̀ léni léni léni léni kílẹ̀ ò tó ṣú eléyìí ní tèmi ń bẹ̀yìn fún ẹ torí Ọlọ́run ẹ bá mi ṣe yìí. now nínú ibi tí mò ń bá ọ̀rọ̀ mi bọ̀ wá ní yàrá àṣẹ̀ṣe alágbára máa mèrò bàbá ọ̀lẹ́ni o alágbára máa mèrò bàbá ọ̀lẹ ni asaba làwa bí mo ṣe ń sọ fún yín asaba masa ogun àwa ò kì í ṣe alágbára tó ń dágbára á lò lọ́wọ́ ara rẹ̀ oníṣẹ̀ṣe ò kì í dá agbára á lò lọ́wọ́ ara rẹ̀ iye nǹkan lẹ́ẹ̀kejì ń bẹ̀ sẹ́ẹ̀dì sí tukọ̀ sí nǹkan tó o lè ṣe àwọn ò ní sàṣì ẹ̀ babaláwo làánú àwa kọ́fà akọ̀ǹkan kan bẹ́nu wa amọ̀báyé ṣe tó àwọn ò ní sàṣì ẹ̀ ní ìgbà mìíràn wà ẹlòmíì lè ti wá má darí kan tó tóbi yìí alágbára tó bá mi o ẹlẹ́gbẹ́jẹ́sẹ̀ mi máa pa ni máa pa ni ó lè para rẹ̀ ó lè para rẹ̀ látara pé kò mọbi tẹ́ni tó wá ṣe é dé dúró sí ẹ bàbá kan bẹ ńgbà kan wọn yìí yàgbẹ́ sí oko rẹ̀ tó bá dókè tó bá bá ìgbẹ́ ó máa lọ bu oògùn sínú ìgbẹ́ yẹn ni pé ọmọ wo làyà kò tó yàgbẹ́ sí oko òun ìgbẹ́ yẹn ni yóò jẹ ìdí ẹni yẹn yóò jẹ làtẹ́ni yẹn fi kú ni bálágbára ẹ ṣe ń ṣe ńgbà àti ẹ̀ nígbà tó tákòkò tọ́lọ́run sọ pé òun dé tídájọ́ ọlọ́run dé àbàbá yìí kì í yàgbẹ́ sáàárín ìlú inú gbóréré ló máa lọ ń yàgbẹ́ tiẹ̀ sí ó sì máa walẹ̀ ó máa bo ó máa bo yàgbẹ́ sílẹ̀ yóò wá bo nítorí pé òun kì í fẹ́ kéèyàn rí gbẹ́ òun àwọn tó ti wá ń ṣọ̀hún náà wá ń ṣọ títí tó fi dé igbó tó fi walẹ̀ tó fi yàgbẹ́ tó fi kó òun bẹ́ẹ̀ wọ́n bọ́ bẹ́ẹ̀ wọ́n kó yẹ̀pẹ̀ kó lórí ìgbẹ́ rẹ̀ wọ́n kó ìgbẹ́ tuntun wọ́n lọ fi ra ẹnu ọ̀nà ilé ìgbà tó délé bàbá yìí ni ha àyàbá kò yí o lẹ́nu ọ̀nà òun ó dẹ̀ wọlé ó dẹ̀ lọ gbé apó ó dẹ̀ yọ sórí ìgbẹ́ ogun òsì lẹ́rọ̀ bálágbá ṣe fọwọ́ ara rẹ̀ para rẹ̀ rè so níran Yorùbá àwa ìbínú bí òde àwa ìbínú bí ọ̀dẹ̀ oníṣẹ̀ṣe ìbínú bí amukun mẹ́kọ̀ọ́ àwọn òkè ń bínú bí dídìrín ìyẹn bẹ́ẹ̀ so jẹ́ kí yẹn máa hàn sí ọpá àní sàsí ẹ o gbogbo ẹ̀yin tọrọ Saheed Shittu fẹ́ máa bí nínú ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ kọ́rọ̀ ẹ̀ òbí nínú o ẹ̀ Saheed náà wá sọ pé káwọn ní káwa náà sọ ogun tá a ti jà tá a ṣẹ́gun rí àjẹgbé Saheed Shittu gbọ́ tán bóyá ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àfáyín lánàá ni ṣé kò lọ bèrè àwọn activities tó ti ń ṣiṣẹ́ yìí kóhun tó dé àwọn àfa kan tó ti ń dúnkokò kóhun tó máa ṣe tiẹ̀ òun ò ṣe nǹkan kan náà ṣe bọ́ ọ̀rọ̀ ṣe bó gbọ́ ẹnu lòun ń jà àwọn kan ti ṣe ju tiẹ̀ lọ sí pé wọ́n ń jagun fisikálì ẹ ẹ lọ bèèrè lọ́wọ́ Saheed Shittu pé ṣé kò gbọ́ ìtàn àbújá báàlù ni ṣé kò gbọ́ tàn jàbáàlù ni tó ló wàá dágbé mọ́kẹ́fẹ́ rí tó ń kóbìnrin lọ pàdé ẹlọ́rọ̀ tó ń kóbìnrin lọ pàdé ẹlẹ́bọ <laughs> ẹ jẹ́ ọ lọ wá tàn rẹ̀ rí náà pé ń bolú ayé rẹ̀ sí kí ni gbẹ̀yìn tiẹ̀ náà ní yàrá ìmọ̀lẹ̀ yìí náà ni gbogbo oníṣẹ̀ṣe ò tí ì bá yẹn jà o alágẹmọ ló ìkọlù alágẹmọ ló ń bá jà o kò tí ì sọ̀rọ̀ àgbájọ ọwọ́ o àgbájọ ọwọ́ ò tí ì sọ̀rọ̀ agẹmọ nìkan ṣoṣo ló sì kọlù o tágbàjọ ọwọ́ bá wá sọ yàǹkọ́ ẹ jẹ́ ká kó lórí yẹn nínú àjà ṣẹ́gun orúmọlẹ̀ ni mo kàn fẹ́ kàn hàn án nítorí pé jàbárù bá òṣà jà òṣà sì dáa jàbárù bá eégún jà eégún dáa ó ń bá òṣàjà òṣàdé bóyá kò rántí ìtàn rẹ̀ gbogbo tó ní ló tán lójú rẹ̀ kó tó lọ ẹ jẹ́ ká kúrò lórí yẹn yẹn kọ́ mo kàn ya fi kékeré yẹn hàn ó pọ̀ ń bẹ̀ ó pọ̀ rẹpẹtẹ tó wọ òwẹ̀ yẹn wò lára yàrá ogun ni tó bá ti ṣígun sí yàrá ṣèṣe ó máa lulẹ̀ èèyàn kì í ṣígun sí yàrá ṣèṣe kó máa lulẹ̀ lọ́wọ́ rẹpẹtẹ ilé tí wọ́n dé ń bí ẹgbẹ́ ó yẹ kí n kò ṣe é bóun ni kò ṣe fẹ́ ṣe é ó mọ̀ pé olódùmẹ̀ tó ń wò yìí àwọn orúmọ lẹ́ẹ̀mẹ́ tó ránṣẹ́ wá sáyé Saheed Shittu mi ò mọṣẹ́ tọ́lọ́run ẹ wá jẹ́ láyé bóyá èmi gan wà ní tọ́lọ́run ẹ sí mi ò tí ì lè sọ nà ó lè jẹ́ bó ṣe ń bóyá bóyá jíṣẹ́ lọ́lọ́wọ́ bóyá ṣe tọ́lọ́ ni kò wá jẹ́ náà ayé èmi náà ló ń jẹ́ lọ́lọ́ yìí bóyá ṣe tọ́lọ́ ni kò wá jẹ́ ní náà ló ń jẹ́ lọ́lọ́ báyìí wa tó bá jogún yàn ló ń tẹ̀lé ogún yẹn ti rí wa náà abẹ́kọ̀ọ́ o dẹ̀ láǹfààní àti play kọ́tà sọ wọn fetí gbọ́ lórí péjì ẹ̀ náà dàtí tó bá pé èèyàn mẹ́wàá ló ń tẹ̀lé èèyàn mẹ́wàá ló ń gbọ́ kọ́tà sọ náà ń bẹ́ ẹ fi hàn pé lára èèyàn mẹ́wàá ọ̀rọ̀ wa náà lè tọ́sí inú èèyàn méjì ń bẹ a lè jèrè ọkàn èèyàn méjì ń bẹ torí pé àwa jèrè ọkàn láyé ni torí pé nǹkan tó yé wọ nìyẹn láàṣẹ tọ́lọ́run rẹ pé kó wá jẹ́ náà ayé wa náà ló tún ti ń jẹ́ lọ́wọ́lọ́wọ́ yẹn Saheed Shittu so àwọn òwà lè torí pé òun ṣe nǹkan kankan wà pa ọ́ torí àmọ́ ọ̀nà tọ́lọ́run fẹ́ gbà ṣe wá lóore olóore lọ́lọ́run wèrè tí wọ́n ń wò tó ti ya wèrè tó wà láàrin ìlú yẹn ó níṣẹ́ tó wá jẹ́ fọlọ́dùmarè bí àkókò tó máa parí iṣẹ́ ò bá tí ì tó ọlọ́jọ́ kan ò lè dé kú ò lè gbẹ̀mí ẹ̀ àmọ́ ń bo la parí ẹrù sí ni ká bẹ̀rù ń bo la parí iṣẹ́ sí ni ká dù alẹ́ ni ká rò alẹ́ ni ká rò má tí sọ pé àtibọ̀tán ni ká jọ máa ṣọ́ Saheed Shittu ìyára àṣẹṣe o kò kéré gẹ́gẹ́ bó ṣe mú yìí ìyára tó tóbi ni o ìyẹn bẹ́ẹ̀ kí n máa mú kọ̀ọ̀kan kí n máa fi tì torí wọn ló béèrè pé ẹ kílé tó ti kú kílé tí kò ti ṣe é báwo ni kò ṣe fẹ́ ṣe é èmi àti ẹjọ́ ń du ọ̀rọ̀ tí olódo ló pè wá ni ṣé àkàwé ni ṣé ni tètè ló pè wá ni àṣẹ abalawo abúlé ṣé o mọ̀ nípa ni wọ́n ta ní mọ̀ akọ́fà ìyá akọ́ ọ ló ṣe lérò pé àwa lè máa sọ̀rọ̀ ká má mọ ọ̀rọ̀ tá à ń sọ. àbà sáàdì ṣètò àmọ́ ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ẹ máa tẹ́jọ́ ń dàgẹ̀ ọ̀rọ̀ màá wá lérí ikú fún ẹ láyé tó fi ń wà yìí bó ní ẹ mo gbọ́dọ̀ máa rúbọ bó ní ògbọ́dọ̀ ẹ ni bí ń yìí mo gbọ́dọ̀ máa rúbọ ní ògbọ́dọ̀ ẹ mo gbọ́dọ̀ máa nǹkan gbọ́dọ̀ dùn ẹ mo gbọ́dọ̀ máa fẹ́ ẹ kankan ògbọ́dọ̀ ṣe látara wípé bóní bá ti fọ́ ẹ pẹ́rẹ́ èmi ni first suspect tíjọba máa suspect pé bóyá òun ló pa ẹ́ so abúlé ò gbọdọ̀ ṣí ẹ́ orí ò gbọdọ̀ fọ́ ẹ ẹ̀dọ̀ ò gbọdọ̀ dùn ẹ́ àwé nǹkan kan ò gbọdọ̀ ṣí ẹ́ ọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ sọ ni kí wọ́n sọ káwá fèsì sí fún ẹ ìyẹn ni Yorùbá sọ pé sọ̀rọ̀ sọ̀rọ̀ kó máa rántí ẹni mọ̀ ọ́ gbọ́ ẹni tó mọ̀ ọ́ gbọ́ kó máa rántí ẹni mọ̀ ọ́ fì ẹni tó mọ̀ ọ́ kó máa rántí ẹni mọ̀ pín ẹni mọ̀ pín kó máa rántí ẹni mọ̀ fọ́ ẹni mọ̀ fọ́ kó máa rántí ẹni mọ̀ ṣá ẹni mọ̀ ṣá kó máa rántí ẹni mọ̀ tọ́jú ẹni mọ̀ tọ́jú kó tó máa rántí ẹni tó mọ̀ wá kiri sori pé n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì tí o kó lórí ìyẹn kólà kó lẹ́pẹ̀ẹ́ kan kọlà ní tó máa fẹ́ sọ sọ́wọ́ tó wálẹ̀ ní kí wò sọ ó dẹ̀ ti sọ kankan ẹ oníka tú kínní tó ẹ̀yìn èèyàn tẹ́ ẹ tún ti pè mí lẹ́yìn tètò yìí délẹ̀ ṣẹ̀ṣẹ̀ àtún ti gbọ́ tí sáyẹn sí tó sọ ṣùgbọ́n èmi ti gbọ́ ti yín lágbọ̀yé èmi ti gbọ́ ti yín lágbọ̀yé o mo ti gbọ́ ti yín lágbọ̀yé mo ò ní kó lórí àdéhùn tí mo ṣe ẹ ti ṣe kó yé mi pé ìka tó bá ṣẹ̀ lọ́ba máa gé ẹni tó bá ti ṣẹ̀ mí ni kí n fèsì kí n má kó mùsùlùmí pọ̀ tó yẹ pé mùsùlùmí kan ṣáà wà tó ṣe pé orí wọn pé àwọn kan náà tó ní wọn ti dàrú so mùsùlùmí náà ni gbogbo wọn dẹjọ ń jẹ mo gbọ́ tẹ́ ẹ sọ mo gbọ́ tẹ́ ẹ sọ nígbà tó yẹ pé kó lè dáa náà ni ẹ̀yin náà wà fún ìdí nìyí tó jẹ́ pé lẹ́tà mi tè ní Saheed Shittu ni mo kọ sí torí Saheed Shittu ló sọ̀rọ̀ wá Saheed Shittu ló sọ̀rọ̀ wá so tó bá ṣe pé ọ̀rọ̀ tẹ́ ẹ bá wá tó yẹ pé kì í ṣe ọ̀rọ̀ àlàáfíà ni èmi ò ní gbọ́ ẹ mọ̀ pé ìran bàbá èmi ò kì í sá ogun jagunjagun lálẹ́ mi wọ́n ṣẹlẹ̀ tí wàá tún kó tó yà mí lẹ́nu tó mo fún mo fọ́ fún tí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yín ẹ̀yin tẹ́ ẹ pè mí gbogbo ẹ̀ tẹ́ ẹ pè mí tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ní tí mo fọ́ fún ni pé ẹ sọ ti mùsùlùmí nìkan ṣẹlẹ̀ bọ́ sí yàrá àṣẹ̀ṣe tẹ́ni gbogbo àlérí wa lọ́dún tó ń bọ̀ ẹ ní àwọn ọ̀rọ̀ tá a bá fẹ́ fi táyé ṣe ni ká máa sọ ká máa búra wa ká máa dárúkọ oníṣẹ̀ṣe kankan ká má tún jẹ́ kí yàrá àṣẹ̀ṣe tún dàbí ti ẹ̀sìn méjì tó kù ìtẹ́ ẹ sọ tí mo ṣe fọ́ fún yín nìyẹn o ọ̀tẹ́ ẹ sọ tí mo ṣe fọ́ fún yín nìyẹn o pé a ah, ẹ fẹ́ àlàáfíà fún yàrá ṣẹṣẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ yín fẹ́ sọ fún yín pé yàrá ṣẹṣẹ yìí a ah, ó ṣe é sá di so yàrá tá a fẹ̀yìntì kó má tún wá bàjẹ́ ìyá tá à ń sá lọ bá tá à ń fẹ̀yìntì kó má tún wá wó ìgbàgbọ́ yín sọ pé ẹ̀ ń fẹ̀yìntì yàrá àṣẹṣe nígbà tí ìgbàgbọ́ yín sọ pé ẹ̀ ń fẹ̀yìntì yàrá àṣẹṣe àwọn ò ní ta yín ṣùgbọ́n tó bá ti ṣẹ̀ a máa bá wí ẹ tó bá yẹ ká bíbá wí tí wọ́n ṣe bá wí olóògùn àwọn aṣáàbìlù sí yan o àwọn aṣáàgèdè sí yan àwọn apáyàn bó a máa fọ̀rọ̀ bá wí a máa fọ̀rọ̀ nọ́lẹ́gba a máa foríkì ìyá ẹ̀ kì í a máa wádìí ẹ̀ a máa sọ̀tàn ẹ̀ fún a máa sọ talẹ́ tóun bọ́ ń ṣe tá a máa sọ fún kí ni ó ṣẹlẹ̀ sí a máa sọ fún báwo ni ó ṣe lò gbèsè ayé rẹ̀ a máa sọ fún ó ṣeé ṣe kó múlò ń bẹ̀ ìyẹn ni tí a bá wálé ní láti fèsì sí. Si ọ̀rọ̀ Saidi Shittu tó sọ. so Saidi Shittu mo lóò pé òun gbọ́ mi dáadáa bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ó ní ìwọ fẹ́ fẹ́ mi ní two million naira <laughs> kémi wá máa kírun <laughs> ojú inú rẹ fọ́ o lójú inú o elébi ni ẹ elébi ni ẹ o mọ̀ṣà tó ń bá sọ̀rọ̀ ló fà á Saidi Shittu tó bá gbà láti máa ṣe fáyì àkọ́kọ́ máa kọ́ ní ifá fún ẹ lẹ́yìn pé mo kọ́lé ifá fún ẹ máa fún ẹ ní five million naira kó máa fi jẹun ní yàrá àṣẹṣe àbí o rò pé yàrá àṣẹṣe àná lẹ̀ sọ ni kò sí lébi níran oníṣẹ̀ṣe lẹ́ni lórí ìdúró ẹ màá ní kí ìran ọ̀ṣẹ̀ṣe lórí ìjókòó mi tí mo dó yìí màá ní káwọn èèyàn ti wá kí wọ́n dá owó jọ fún ẹ à ń ṣe lébi à ń ṣe lébi ìsáyédì tuntun kò ń bẹ̀ kò ní yàrá yẹn kó kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọ́là o ò lówó tó ní fi bọ́ àwa lọ́wọ́ àtúntilétọ̀ làwà iṣẹ́ táwa gbà ò gbà ká gbéraga ni ọlọ́run làwa ń bá ṣiṣẹ́ pọ̀ kò ní ká fọlájì gbà kò ní ká sọ pé báyìí ni mo ṣe tó àwọn ò kì í ṣe lébi so e, kò sí nǹkan náà àwọn òde ṣe yàwá wò nídìí ẹ̀sìn ó dẹ̀ sọ pé ẹ ó lè jẹ́ kíní kan lọ́ọ́ béèrè ìran ìran ìran ìran ìran ìran èmi tí ò bá mọ̀ kí n tó sọ fún ẹ lọ sí ìlú ọ̀sọ̀sà àwọn nínú ìran mi kúrò nínú ìṣẹ̀ṣe lọ ṣẹ̀sìn Islam ni wọ́n tó wọlé padà wọ́n ń wọlé wọ́n ń jáde nínú ìran mi kúrò nínú ìṣẹ̀ṣe lọ ṣẹ̀sìn Kìrìsìtẹ́nì ni wọ́n ń wọlé padà wọ́n ń jáde so yẹn fi hàn pé àtọ̀wọ́rọ́ ló bí ẹ ṣe ìran ìran ìran ìran ìran ìran ìran ìran dìran èmi ló ti ń ṣe fa ìran ìran ìran ìran ìran ìran dìran èmi ló ti ń ṣe fa arìnrìnàjò kọfà tún lèmi tí mo ìrìnàjò tí mo lọ rè kọfà tí mo kọ tí mo mọ̀ tí mo gbédègbé yọ̀ ìyẹn ló fà á tí mo fi fẹ́ kọlu yàrá àṣẹ̀ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́nà wọn kan ṣùgbọ́n wọn àtúnṣe kan ti wà ńbẹ̀ a máa bára wa sọ̀rọ̀ a máa jíra wa níyè a máa ṣe táwa ń ṣe lọ tàbá rẹ nítorí rẹ ò pé tó bá wa kọlu wa tàbí kọlu ètò wa a wà bá wí gẹ́gẹ́ bọ́n àwọn ṣe wá sọ. So tó ní ọ̀pọ̀lọpọ̀ wọn àgbààgbà lọ́pọ̀pàdé sílé awúrẹ́lá o ọ̀wọ́n àgbààgbà tó ń táyé ṣe tó ọ̀fẹ́ ká yé alúfẹ́ ò bàjẹ́ ni wọ́n pè pàdé sílé awúrẹ́lá ẹ àwọn tó mọyì ẹkùn nígbó àwọn ni wọ́n wá bẹ́kùn ṣe pàdé wípé ká sì jẹ́jẹ́ ká sì mẹ̀dọ̀ ká sì mẹ̀dọ̀ mo ní ṣe ká máa fèsì kọ́ pè wá lábàárínrùn ká ní àwọn ọba títa sọ́sọ́ wọn ló ti o àwọn ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n àkópọ̀ yìí ò dáa èmi náà dẹ́wọ́ pé òótọ́ ni nígbà tí mo dẹ́ ṣe prógámù dẹ̀rẹ́ mo sọ mo ní tí èèyàn bá ń bínú gbà mí mistake lè wà náà tí ó tẹ̀lé èèyàn jáde so ìyẹn fi hàn pé wọ́n ní ṣe bí àáfà ló ń bá mi sọ̀rọ̀ kí ni ti kìsìtẹ́nì tí mo tún kó papọ̀ mọ́ tí mo pa gbogbo mùsùlùmí tí mo pa gbogbo kìsìtẹ́nì ṣé gbogbo mùsùlùmí ló ṣe prógámù ni ṣé gbogbo kìsẹ́nì ló ṣe prógámù ní ṣe bá a fà kan ṣoṣo pọ́ńdọ́rọ́ ẹyọ pọ́ńdọ́rọ́ ló ṣe prógámù kílẹ́tì mi ò dá lóhùn padà. mo wá ní pé ètò káyé ó lè sunwọ̀n ni wọ́n bá wá ló jẹ́ kí èmi náà wá gbà fún wọn pé kò burú ètò wíyo èmi gbọ́ bọ́ àwọn tó sọ̀rọ̀ lọ́ọ́lọ́ yìí àwọn náà ti gbọ́n tí Saheed Shittu sọ kò lè lè pọ́síbù kéèyàn pè wá lába rírun ká pè lába tasọ nígbà tí èèbù wa ò sí lẹ́nu yálà yá ẹ̀ ẹ pé bí mo ṣe ń sọ̀rọ̀ látẹ̀kọ́ sí mo sọ pé ṣé ó ti ya wèrè ni mo ò ní wèrè ni ẹ gbọ́ bóyá ń sọ̀rọ̀ ẹ wo abusin language tó ń lò sí irú wa ẹ wo orú ohun àrífín tí fi ń bá ru wa sọ̀rọ̀ tẹgbẹ́ ń bíbo tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ áá tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ nǹkan yóò ń lè rò nǹkan yóò ń lè rò nǹkan yóò ń lè wà nínú ọkàn rẹ abba o gbọ́dọ̀ sí mẹ̀dọ̀ o gbọ́dọ̀ sí mẹ̀dọ̀ o gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ tó bá ń ju ẹ lọ́wọ́ àwé màá fi jólẹ̀ màá fi jólẹ̀ màá fi jólẹ̀ Saheed Shittu fúdé yìí ìyẹn ni mo fẹ́ sọ fún ẹ tó bá máa sọ̀rọ̀ má lo ohun àrífín fi máa bá àgbàlagbà sọ̀rọ̀ èmi ò lè sàṣeyọ ṣùgbọ́n máa ronú àti bọ̀tán. Ah, ẹ̀yin ni kò wò ọmọdé búrò kò wá bojú ẹ̀yìn òòjọ́ kọ́ lolúwéré pààyàn olúwéré òkè ń pani lóòjọ́ o ṣẹ́gbọ́n mi dáadáa bẹ́ẹ̀ olúwéré òkè ń pààyàn lóòjọ́ àmọ́ ọ̀kọ̀ọ̀kan tí ò yẹ ẹ mọ́ fi yẹ ni pé tó ẹ kó fẹ́ mọ bá gbà ṣe wà nílẹ̀ Yorùbá ẹ jájọ béèrè fún un ìjọba kúkú máa ń fún yàn bẹ́ẹ̀ ẹ kájọ lọ sí ilé ẹjọ́ ká lọ béèrè fọjọ́ kan pọ́jọ́ yìí o a fi máa pè ní competition day afẹ́ máa fi dán nǹkan wò kí mùsùlùmí ó sàṣẹ mùsùlùmí kì í sọ nífà kó nífà ó sàṣẹ mùsùlùmí ẹ ká sàṣẹ ra wa ń jọkàn ṣó yẹn kó ní ẹjọ kó fẹ́ pé bí bàtà wà lójú ogun ẹ ká sàṣẹ ra wa gẹ́gẹ́ bó ṣe sọ gẹ́gẹ́ bó ṣe sọ ká sàṣẹ ra wa nǹkan tó bá mọ̀ nínú yàrá àlùkòrá náà ọwọ́ ẹ̀ tó fi ń sàṣìyàn kó sàájọ́ náà ìtawà bá mọ̀ ní yàrá abátọ́ fi ń sàṣìyàn ká sàájọ́ náà kó wo bí ó ṣe rí ọ rí wípé <clears throat> lálàálù jọ́nà o àkùtùpọ̀ awu ṣùgbọ́n láì jẹ́ pé a gba àṣẹ nígbà àtijọba ni máa ń pàṣẹ ẹ lọ jagun mọ́ṣígun fún yín torí agbára oníṣẹ̀ṣe ọwọ́ ọba ló wà níṣẹ́ la mọ́ oníṣẹ̀ṣe ká tó kó ta kọ́ sí páńpẹ́ ọba tí ó wá wà lọ́wọ́ ọba báyìí ọba ni máa ń pé go ahead tọ́bọ̀ ọba tí ìbínú ìdínà ẹ̀ ló jẹ́ kí n sọ fún ọ pé ilé Ògún ni agbára yẹn torí pé ilé Ògún ni ọba tó bá mọ̀ kí n sọ fún ọ lẹ́nìí pé téèyàn bá ti bú Ògún ó ti dogun lẹ̀ téèyàn bá ti ṣe ọba ó ti ṣe gbogbo ìlú téèyàn bá ti bú ọba ìlú ó ti bú gbogbo ìlú ọmọ ìlú tó bú ọba ẹ̀ tó ní kò kan òun ara ẹ̀ ò yá ni ó ti kàn án ìyẹn ni Yorùbá fi sọ pé ọmọ tó bú yẹ tó bú bàbá ẹ̀ lọ́jọ́ kóun ò pé ọjọ́ kú rẹ̀ pé ṣe ló yẹ ẹ́ ìyẹn bẹ́yẹn nípa ti ọ̀rọ̀ ọba ògbóni tó wá fẹnu kàn tó ni mo fẹ́ fún ẹ ní kọ̀ọ̀kan ní o lọ pé mo wá fún ẹ mo wá kọ lẹ́tà ránṣẹ́ sí ẹ ni ẹ̀yin oníṣẹ̀ṣe àgbáyé ṣẹlẹ̀ ayé yín lóde ẹ̀yin ní Saheed Shittu ń bá wí o mo sọ fún gbogbo oníṣẹ̀ṣe àgbáyé pé kẹ́ ẹ ṣèkan ẹ jẹ́ kó wọ́n yín ṣèkan ẹ tọ̀ sínú agolo kan náà kó hó ọṣẹ ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ báyẹn gan tó sọ yìí ṣé wọ́n gbọ́dọ̀ bí ènìyàn kan dá kódà kó jẹ́ orú àwa tá a jókòó yìí la bára wa pàdé níbì kan tá a dẹ̀ mọ̀ pé kò sẹ́ni tí ó béèrè wa tí nǹkan bá ṣẹlẹ̀ ń bẹ̀ á yí òun padà ẹ̀gbọ́n mi yé ẹyọ níṣẹ̀ṣẹ̀ dúró tira yín gẹ́gẹ́ bí àpapọ̀ ojú ṣe ń dúró tira wọn lẹ́nìí gbogbo oníṣẹ̀ṣẹ̀ dúró tira yín bí ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù òṣè kó lẹ́yìn ara wọn torókàn wa balẹ̀ nínú ìjọ tá a wà lọ́wọ́ lọ́ba yìí tó bá dáṣẹjọ́ àṣẹjọ́ lọ ni o. tó bá dá sẹ́jọ́ àṣejọ lọ bó bá nìkan mọ́lé nu ọkùnrin nìkan lọ rèé ra oúnjẹ fóun fẹ́ jẹun tó gbọ́ mọ̀ pé ilé ìtìmọ́lé wọn ò kọ́ fẹ́ràn ó pé èèyàn ni wọ́n kọ fún ó dẹ̀ mọ̀ pé ọtọ́ wá yọ̀ wá yọ̀ bẹ̀ ó mọ̀ pé ọtọ́ máa yọ̀ máa yọ̀ ó mọ̀ pé bèrè òun ó mọ̀ pé òun ò lè kú síbẹ̀ ó gbogbo ń ológbò ni ẹni ẹ̀pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ o ẹ̀pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ o kẹ́ tó pín yànnàyànnà báyìí o kí olú ayé ó tó pọ̀ o kọ́bọ̀ ògbóni ó tó pọ̀ o tẹ́ bá tiẹ̀ tuntun wá ní pọ́ ọbọ̀ ògbóni ti pọ̀ ṣé àní parí ìjà ni yín mọ́ ni ẹ so pọ̀ kẹ́ni kan ṣoṣo náà ẹ so pọ̀ kẹ́ni kan ṣoṣo ẹ̀yin ológbòdì náà kẹ́ ẹ wà lẹ́yìn ara yín ká lẹ́yìn ara wa tí ìyà ìwọ́n ìyà kì í jolú olú ọmọ àwúlèbe ni ìyà kì í jòṣùgbọ́n ọmọ lẹ́ẹ̀lẹ̀ bí ọkàn bá ṣíwájú tipa amọ́lẹ̀ tẹ̀lé tágbẹ́ òjò làwọn òrùrù bọ̀ lẹ́yìn ẹ tó máa rí ogi tọmọ èdè kò sí. ká sọ pé lọ́jọ́ tí wọ́n mú ọba ògbóni ń jọ yẹn náà lóòótọ́ lóòótọ́ tẹ̀yàwó bá dìde tẹ́ ẹ bá dìde ọjọ́ kò ṣoṣo ẹjọ́ ogun ni ẹ má jẹ́ pa fún yín ọjọ́ kò ṣoṣo ẹjọ́ ogun ni ọjọ́ ogun ni bí mo ṣe rà ti bá ń lọ tèmi tó o gbọ́dọ̀ di sẹ́mi tó fẹ́ fi ìyà jẹ mi tó fẹ́ di tó fẹ́ di grace mi tí mo fẹ́ di grace mi tí mo mọ̀ pé ó lè jẹ́ ọ̀tá mi ó lè jẹ́ ẹlẹ́sìn mi lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ máa di grace ẹ̀ máa pe ìwé wá jẹ́ máa pẹ́ gìrẹ́gìrẹ́ àdáhùn máa pọ̀ wá yáyá já mi wọ́n bá mi bẹ́ẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe padà sí báyé ṣe bẹ̀rẹ̀ ẹ̀yin náà padà sí báyé ṣe bẹ̀rẹ̀ ẹ má jẹ́ kẹ́rù máa bà àwọn èèyàn tó wá ní ìṣẹ̀ṣe mọ́ ẹ jọ̀ọ́ ẹ dìde síra yín ẹ gbàgbé pé máa ń jà kò síbi tá a máa wà tá à ní ṣẹra wa a máa rí ẹ̀sùn ara wa ìṣọ̀kan yẹn là gbọ́dọ̀ jẹ́ ó sọnù bọ́ọ̀kọ àtìyàwó bá ń jànú ilé tógun bá ti dé bá àtọkọ àtìyàwó ní ó ti jẹjà wọ́n lè parí ìjà tọkọ pa sínú ilé wọn kó tó máa bẹ̀rẹ̀ sí ní bára ọjà ìjà ẹ̀kọ́ tẹ̀lé parí ìjà àárín wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnà ẹ̀wò náà nígbà tí wọ́n fẹ́ẹ́ fìyà jẹ oníṣẹ̀ṣẹ̀ ní ayé pé tí gbogbo wa dìde tẹ̀sán ayé pé tọ́wọ́ náà mọ̀ pé yẹ́ẹ̀sì orúkọ wọn rò wọ́n ayé pé lóòótọ́ kò sádẹ́jọ́ tó lè dẹ́dẹ́kú da náà ó mọ̀ pé wọn ní nǹkan ti dìde wọ́n dájọ́ nù gbẹ̀yìn ni wọ́n dànù ni wọ́n lulẹ̀ àwọn oníṣẹ̀ṣe ló ń wìn níbẹ̀ tó lè sọ pé ogun ọlájà lájà yẹ̀rì ara ẹ̀ náà nìyẹn àwọn oníṣẹ̀ṣe la wìn ní ogun ìlú ayé pé yẹn ńgbà náà tó bá ló dúró ṣé ó lè jẹ́ pé àwọn aráàlú yẹn nìkan ṣo ló ń lọ jagun yẹn kó má lulẹ̀ ni wọ́n lulẹ̀ wọn ara wọn jẹ́ wọ́n fìyà jẹ wọ́n ṣùgbọ́n bàtà ń dúró tìrẹ àwọn tá ń dìde tá ń gbúrò ẹ̀rí báyìí ẹ̀yin oníṣẹ̀ṣe dìde síra yín ẹ má sùn ẹ má sùn ẹ má sùn ẹ jọ torí Ọlọ́run ẹ má sùn mọ́ ẹ dìde ìyẹn ló bí irú ọ̀rọ̀ tí eléyìí ń sọ yìí tó fẹ́ pọ̀ ọba ògbóni mọ̀ pé bó ń ṣe dúró yẹn àwọn ògbóni ẹgbẹ́ òun ló rán lájò tó mọ̀ pọ̀ ẹ̀ ògbóni ẹgbẹ́ òun ló rán lọ bí tó òun lọ kò ní dínà ẹgbẹ́ òun lọ bẹ́ẹ̀ o torí wíwé mi ò lè dín náà orí ẹ̀ tó máa fi kú mi ò lè sọ kí n mi ò sọ bẹ́ẹ̀ wọ́n àná pa mí ni ibi ni akọni kú sí ó dájú pé bí ìlàkọ nígbà sá lọ náà akọni máa ń kú sójú ogun ni ikú ogun nípa kíkọjú ikú odò ní pòmùwẹ̀ jagunjagun tó bá ti ń sáfógo kì í ṣológun ó halẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kò mọ́ pa ogun kò kọ́ṣẹ́ ogun wọn ò kọ́ṣẹ́ ogun lé wọn nígbà tí mo mọ̀ pé mi ṣe dúró yìí tí èmi nìkan ṣoṣo bá sọnù láyé igba èèyàn sì bá sọnù máa sọnù tẹ̀lé mi igba èèyàn máa sọnù tẹ̀lé mi tó yẹ tèmi nìkan bá lọ èèyàn bí èmi sì lé ní ọ́ndẹ̀dì nínú ayé lẹ́ni ní ìyá àti ṣe èèyàn bí èmi lé ní ọ́ndẹ̀dì lẹ́ni nínú ayé lẹ́ni ìjọba báwo lè rí ṣe fẹ́ bà mí bọ́ kò kárí bẹ́ẹ̀ ní gbogbo ìgbìmọ̀ wa èèyàn oníṣẹ̀ṣe kò kárí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àsopọ̀ kí gbogbo àwọn ọ̀pákọ́ ṣọ̀rẹ́ ara wọn gbogbo òṣùgbọ́n ìlú ẹ̀ ṣọ̀rẹ́ ara yín gbogbo ògbóni ẹ̀ ṣọ̀rẹ́ ara yín ẹ jẹ́ kí ìṣọ̀kan ṣẹ̀ṣẹ̀ kó wá wà kó yé máa bú wa bó tilẹ̀ jẹ́ pé àwọn náà lọ dà ṣẹ̀ṣẹ̀ rú nígbà tí mùsùlùmí ti ń jọba tí kìrìsìtẹ́nì ń jọba tó jọba tó tó lóun ṣo lórí oníṣẹ̀ṣẹ̀ báwo lóníṣẹ̀ṣẹ̀ fẹ́ lólórí a ti tò nǹkan wá nígbà tí ìwáṣẹ̀ ọba lólórí wa a ti tò nǹkan wá jẹ́jẹ́ wọn bàbá wa ti tò sílẹ̀ nígbà tí ìwáṣẹ̀ ọba lólórí wa so tí àwọ̀ bá wà láàrin nkankan ọba là ń lọ rèé fẹjọ́ sùn tọba bá ní ká lọ bá wí a máa fọba bá wí nù tọba bá ní ká fi í lẹ̀ a máa fi í lẹ̀ ni ọba ni president ìṣẹ̀ṣe ń gbà náà ó dẹ̀ ti dàrú nìyẹn ẹ já gbẹ́tò mí ìjókòó kájọ ọba àṣẹ̀ṣe nílùú kọ̀ọ̀kan ẹ̀yin oníṣẹ̀ṣe ọ̀rọ̀ mi kàn yín ẹ já gbẹ́tò mí ìjókòó kájẹ ọba àṣẹ̀ṣe ìlú kọ̀ọ̀kan tábàdé máa jọba ṣèṣèlú kankan kátó pẹ̀lú declaration ilẹ̀ yàrá eégún ìyàrá òòṣà ìyàrá afá ọ̀sẹ̀ mẹ́rin tó ń làfi tó káàánú tò sílẹ̀ káwọn mú yàrá wo káfikún. káwọn máa jẹ́ ìdílé tí ó ń jọba ìṣẹ̀ṣe télégún bá ti lò ó tán tó bá gbé e lẹ̀ kó lóòṣà ó gbà á kó má dìjà tó bá tẹ̀ fẹ́ dùn pé yàrá eégún ni wọ́n gbé ń dùn pé èmi ló kàn wọ́n ló kàn ní yàrá eégún elégún tó mọ̀ pé ìdílé àwọn lọ́ba ṣẹ̀ṣẹ̀ kàn nílùú ẹjẹ́ ayọ̀ pé onífà lọ́ba oníṣègùn lọ́ba ẹjẹ́ akọ́kọ́ yọ ẹ̀kú o káfọ̀ kó mọ́ kóró àrífín torí àrífín báyìí ní gbogbo oníṣẹ̀ṣẹ̀ dìde ntẹ́ ẹ lè ṣe lèmi sọ gbogbo oníṣẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ibikíbi tẹ́ bá wà ẹ̀ náà gbìyànjú àwa ti gbé e débì kan tó lápẹẹrẹ àwa ti gbé e débì kan o nínú àṣeyọrí táwa gbé àwa mọ̀ pé a ti ṣàṣeyọrí tó pọ̀ ní yàrá onífà àwa gbìyànjú ní yàrá ẹ̀sìn àgbìyànjú ṣùgbọ́n ẹnìkan ò lè jáwàdé ẹnìkan ò lè ṣiṣẹ́ gbogbo ayé ẹjẹ́ àjọ gbé e kó má bàa wọlẹ̀ kẹ́yìn ògbóni gbogbo ògbóni kó pawọ́pọ̀ kẹ̀ṣe kan ẹ pawọ́pọ̀ ẹ ṣe kan ẹ dìde o torí èébú ni ṣùgbọ́n lẹ́tà mi rèé tí wọ́n tó bú wa ń bẹ̀ ẹjọ́ rẹ kọ́ o ẹnu rẹ ò sì gbà á tí ò bá sí ohun tó dé tó ní ká wá wò ọba ògbóni fún ara rẹ̀ náà tọrọ ṣẹlẹ̀ sí mọ̀ pé òun ò dágbére ńlé ni o síbẹ̀síbẹ̀ náà ó mọ̀ pé òun ò dágbére nílé fóun ògbóni ẹgbẹ́ òun wọn ò jọ ṣe mítìn pé go ahead kó tó lọ lóògbà tó dẹ̀ dógún kò mọ̀ pé ó máa dógún náà ẹ tó múra ogun lọ kò múra ogun lọ ó lè déwájú ìjọba tání ẹni náà tó máa dé ìjọba tó ò ní sẹ́ tó bá kí n pé wájú ìjọba ẹjọ́ ò ní máa gùn lẹ́mìí kọ́tù náà tó bá déwájú ìjọba ó gbọ́dọ̀ sẹ́ nítorí pé tí ò bá sẹ́ ó fẹ́ dìfẹ́ dàgbọ́n lè máa bá tiẹ̀ lọ ní kò mọ̀ pé ó máa dín ńlá ìyẹn ò wá tó tí wọ́n wà máa gbàgbẹ́ ní gbogbo tí wọ́n sọ pé ẹ wọn ò ṣe gbá wọn ò ṣàwó kan ẹnu rẹ ò gbá o ẹnu rẹ ò gbá torí kò lọ sóko olè kò lọ sí oko olè kó lè dá fúnra Yorùbá náà ló dẹ̀ bá ká débẹ̀ kó lè dá fúnra Yorùbá yìí òmìnira Yorùbá náà ló bá débẹ̀ ṣé èèwọ̀ ni kéèyàn jà fúnra rẹ̀ ni èèwọ̀ kọ́ ni kéèyàn jà fúnra rẹ̀ àmọ́ eléyìí ìṣèlú rán wa létí láti bá àwọn ènìyàn wa sọ̀rọ̀ ṣe lélẹ̀ jẹ́ àmì fáwọn ènìyàn wa láti lè jẹ́ kí wọ́n kó agbára alẹ̀ kọ́ kágbára alẹ̀ kọ́ ṣe sùúrù kọ́ bára wọn ṣe kan ṣoṣo káti ẹ̀ máa kú fúnra wa gẹ́gẹ́ bá papọ̀ odù ṣe ń kú fúnra wọn yìí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ sápapọ̀ odù mo ló bá gbà ṣẹlẹ̀ ọlọ́pàá ò lè mọ́ máa papọ̀ odù kó dínà pé ó ṣàpapọ̀ odù mọ́ ó mọ̀ pé wáyé máa dé tọwọ́ ẹ̀ bá ti mọ́ tó ti ṣèkọ́ tó lòdì sófin tó wà lórí ráìtì ẹ̀ ah, ah. <laughs> kílẹ̀ tó ṣú ó ti máa gbàlejò ńbẹ̀ àwa yóò máa dé kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ yóò máa gbàlejò wa yé ńbẹ̀ sínsìn ni station tọrọ náà pọ̀gbọ́n mọ̀ pé yes <laughs> ń gbàlejò ó máa mọ̀ pé kò ṣẹlẹ̀ ló bèè náà wọ́n lọ lọ gógùn fagbagbo odù gbogbo tọrọ máa gbé ṣẹlẹ̀ lọ gógùn káàkiri náà sáàdì tútù lọ gógùn fún un kò lè ṣẹlẹ̀ yàrá tiwa kò lè ṣẹlẹ̀ so bí ẹ ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n àwọn oníṣẹ̀ṣe ọ̀rọ̀ yìí ń bá wa wí ká ṣe kíákíá yàrá wa ká di ṣoṣo gbogbo ẹgbẹgbẹ ẹgbẹgbẹ ẹgbẹgbẹ tẹ lọ rẹjísítà yìí náà ó ti tó connect papọ̀ kó di kan ṣoṣo ẹ connect papọ̀ ẹ sọ di kan ṣoṣo ẹ máa sọ pé èmi mo fẹ́ jọ̀gá ìwọ ló fẹ́ jọ̀gá ẹ láṣíwájú ẹ jẹ́ kí fọ́ yọ̀gá fún yín náà ẹ kọ́kọ́ dá fáyọ̀ bá gbẹjọ pé ìwọ fá olórí àkọ́kọ́ tá a yàn yìí tó máa jẹ́ ẹ nígbà tẹ kíní yìí kọ́ ọba àkọ́kọ́ tá a kọ́kọ́ jẹ fún gbogbo ṣẹṣẹ àgbáyé pátápátápátá yìí kọ́ ìyàrá afáníbo ní ká ti jẹ́ eégún làládìmọ́ o ifọ̀ pé yàrá eégún ni ká ti kọ́kọ́ yọba àwa kó gbé eléégún àlọ́bọ̀ wọn ṣèpàdé pọ̀ àtù wọn ẹ̀yin ọmọ oyè fún wa láàrin yín tó bá kọ́ ọmọ ìdí àtùbà wọn dáfọ́ àtànífàyàn láàrin wọn tó bá lògbà tiẹ̀ tó kó bọ́lẹ̀ kí ìdílé mi ò tún bọ́ bẹ́ẹ̀ orí ilé ò ní máa ṣẹlẹ̀ orí ilé ò ní máa ṣẹlẹ̀ gbogbo oníṣẹ̀ṣẹ̀ dìde o ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí wọ́n ta yín jí ni o èébú ò kì í ṣe jà ìjíniníyè ni tàbá bú àgọ̀ kágọ̀ má fi ṣèbínú àkókò àti bímọ rẹ̀ ló tó wọ́n bá rán olódùmarè létí ni ìyẹn bẹ́ẹ̀ o ìwọ Saheed Shittu torí ìwọ ló lọ́rọ̀ lẹ́ni ìwọ ni mo bá wá ìwọ ló ní ọ̀rọ̀ lẹ́ni mo ń fèsì sí fún ẹ níkọ̀ọ̀kan ni níkọ̀ọ̀kan ni ní one by one Saheed Shittu má wè ní ìwà àti irúnmọlẹ̀ lẹ́jọ́ lẹ́jọ́ kìí ṣe máa ti ẹ tó bá dárúkọ mi sì mi ní dárúkọ ẹ ìwà àti irúnmọlẹ̀ lẹ́jọ́ lẹ́jọ́ ilé tó sọ pé ẹ o sì tún rìn o tún yan àà ah, ah. jẹ́ ń patọ̀ kékeré kan fún ọ <laughs> nínú tó mọ̀ ni mo fẹ́ sọ fún ẹ arákùnrin wa kan ń bẹ tó o sọ níbi pẹ́ nìkan gbé eégún síta ó dáná sọ eégún ìdílé rẹ̀ ẹ́ orú ìdílé ẹni ṣe ni kí ọkọ̀ fojú dáa ṣe ni kò fojú dá ìdílé ẹ sílẹ̀ tó dá wà lójú kò lè fèlì kò lè fèlì láéláé ẹni tó gbégún lé bàbá ẹ síta tó dáná sun lọ́ máa ṣọ dáadáa kò dájú pé wọ́n tún là ní ìdílé yẹn mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ níṣẹ́ ló ti dá ọ̀rọ̀ ọ̀lẹ́dẹ ìran mẹ́ta tó ń bọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ àfi tó bá gbókọ̀ mọ́ ọmọ lọ ra aṣọ lọ́jà o tó wá ran tó pè lẹ́kùn eégún tó wá gbé ta tó fi display tó fi display o tó dáná sun túnṣe eré ní tó bá tún wá mọ̀ ọ́ mọ̀ lọ ra aṣọ gangan tó kàn wá fi display tó wá dáná sun ifá ń gbọ́dọ̀ ọ̀run nǹkan máa tún ṣe é torí pé orúkọ eégún ló pè é nígbà tó máa sún ọmọdé burúkú bojú ẹ ṣe ní kí wọ́n ní sùúrù díẹ̀ kó máa wú àtibọ̀tán wọn má sáré kọjú má sáré kọjú àtibọ̀tán ni kí wọ́n máa wò èrè téèyàn máa jẹ lábọ̀ ọjà ní kí wò ó ṣọ́ wo nílẹ̀ Yorùbá lẹ́ni kéèyàn lọ sọ́jà fún ara rẹ̀ kó lọ rèé ra ẹyẹ ẹtù kó pa lọ́hùn kó tú kó gé orí rẹ̀ kó wá bọ̀ kó dín kó wá gbé bọ́ta kó jókòó ta gbangba ó ní gbogbo ìlú o igun tẹ́ ẹni wọn kì í jẹ ni mò ń jẹ yìí o igúnnugún ni mò ń jẹ yìí o igún ni mò ń jẹ yìí o kó wá jẹ kó yóò bá mú àwẹ̀ ní ìgbẹ̀yìn ọjọ́ rẹ̀ ogun tó ń ja ẹni tó jẹgún ló máa jà ẹbọ rẹ̀ ò sí lọ́rùn ohun tó ju ẹni tó ń jẹgúnugún rí láyé lójú rẹ̀ ó rí ṣó o rí ẹni tó sun aṣọ eégún tó bá ṣe pé ó ti pé ọdún mẹ́ta tó ti sun báyìí tó bá ti pé ọdún mẹ́ta tó ti sun aṣọ eégún yẹn bá mi padà lọ sí ilé rẹ̀ lọ bí léèrè pé ipò làwọn ọmọ rẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ torí mi ò mẹ́ńtò ń dárúkọ mi sì fẹ́ mọ̀ bọ́lọ́ béèrè pé kí ló ṣẹlẹ̀ ń dídí ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó ní bílíọ̀nù owó lọ́wọ́ kò lálàáfíà nulẹ̀ kó ní bílíọ̀nù owó lọ́wọ́ kò ní dùnú nulẹ̀ èmi mo sọ fún ẹ <laughs> èèyàn ò ní dọ́rú ẹ̀ wò kó má jèrè ìbànújẹ́ ifá ò gbọ́ lóde ọ̀run èèyàn ò ní dọ́rú ẹ̀ wò kó má jèrè ìbànújẹ́ lọ mú ìdání kó má fi jẹun pé ẹnìkan sun ẹ̀kú eégún ẹ wà nínú owó báyìí irọ́ ló pa nǹkan ó ti máa ṣe kò tí ì fura pé ẹ̀kú eégún tóun sun ló fà ní mẹ́wàá ó ti máa bàjà kò tí ì fura pé ẹ̀kú eégún tóun sun ló fà á lọ́wọ́ gbogbo ìran àwọn tó sun tó dáná sun ṣọ́ọ̀ṣì tó ti dáná sun yóò ti tú báyìí kò ní kú mbẹ́ẹ̀ bó ti kú tẹ́lẹ̀ yóò ti dahoro mọ́ṣáláṣí tó ti sun ifá bó ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò ti dahoro kí ló fi ṣe bọ́mọ ejò yìí náà ifá iṣẹ́ ti lásán pa ẹ̀ náà nǹkan ó ti ṣe kò sẹ́ńtáyà máa kò tó ń lọ tọ́ ọmọ onímọ̀lẹ̀ lójú tó ní tí kò ní ṣe inú mọ̀lẹ̀ máa ń fẹ́ kó ṣe kó pó didi káwọn lè fẹjọ́ ẹ̀sùn olódùmarè ni torí inú mọ̀lẹ̀ máa ń gbàṣẹ lọ́wọ́ olódùmarè káwọn tó bínú ni ìpè ọlọ́run ò sórí lágbájá sórí bó ṣe ń fi wá ṣẹ̀sìn ọlọ́run ṣóun wo lágbájá sórí bó ṣe ń dààmú wa ọlọ́run ṣóun ibi lágbájá ti ń fi wá ta yín ọlọ́run ó wàá sọ pé ṣe sùúrù o mo níṣẹ́ tí mo ṣe rán o ẹjọ́ kọ́kọ́ parí iṣẹ́ tèmi tí mo rán o tó bá ti wá parí iṣẹ́ tọ́lọ́run rán tó yóò wá padà lọ gba ìdájọ́ tiẹ̀ yóò wá lọ gba ìdájọ́ tiẹ̀ á wà dálẹ́jọ́ nígbà tá a bá wá dájọ́ fún tán nǹkan ó wàá ṣe fún díẹ̀ yìí lọ́mú yẹn sọ́wọ́ sí rẹ kó má fi jẹun wípé ẹnìkan dáná sun fá ó wà láyé ọdún mẹ́wàá kan ṣe pírísẹ́ǹtì rẹ̀ fún mi ká lọ wò dílé ẹ̀ ẹnìkan dáná sun ẹ̀kú eégún ó wà láyé ọdún mẹ́wàá kan ṣe pírísẹ́ǹtì ẹni ẹ̀ fún wa ká lọ wò dílé ẹ̀ má kó má ja bẹ́ẹ̀dì láà lọ́wọ́ àwa nímọ̀ nídìí nǹkan táwa ń ṣe àwa nímọ̀ nídìí nǹkan táwa ń ṣe lẹ́yìn tá a sì dáyé yìí tó bá kéré tán Ṣàngó ti pààyàn lójú wa tí iṣẹ́ mẹ́wàá lẹ́tà àdáyé àti ríhàn tó ń wá góòlù tí wọ́n wá wa tán ọ̀rí tán lọ rèé ní Ṣàngó Ṣàngó pa á ó sì kó góòlù ẹ̀ ó dẹ̀ kó lé láyà ayé mọ̀ pé góòlù tó jí rèé o Ṣàngó ní pààyàn kó má fi dé ẹ̀ṣẹ̀ ẹ̀ lélẹ̀ báwo ló ṣe á jẹ́ ìkà kò lè jẹ́ ìkà kò lè jẹ́ ìkà fúdìí èyí ń yẹn sọ sí rẹ̀. arákùnrin kan ń bẹ ọlọgbọdù òde ni nígbà wa ti gbódùde tó tẹfá nǹkan ẹbẹ ni lọ dáadáa díẹ̀ díẹ̀ ṣùgbọ́n kò tí ì grow dáadáa torí pé ó ti lé lọ́mọ ogójì ọdún kó tó tẹfá tó wá tó wá ní àwọn èèwọ̀ kọ̀ọ̀kan tó ti jẹ àwọn èèwọ̀ yìí ó ti ba nǹkan tó pọ̀ jẹ́ nínú sílẹ̀ nínú ara ẹ̀ èèwọ̀ tó ti ba nǹkan tó pọ̀ ni ó ń di tí ò fi rọ́nà lọ́lẹ́ tó ti gbódù dé ó wá yẹ kó máa rúbọ kó ṣètùtù láti paná gbogbo ewu yẹn ṣùgbọ́n àkókò tá à ń wí yìí ẹnìkan tó bá fẹ́ dá lọ gbódù owó gidi ló máa ná owó tó ná sórí ifá kó tó tẹ̀fá owó yẹn pọ̀ owó yẹn pọ̀ gan-an tún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ètùtù àti ìnáwó yẹn tó tún dé láti gbódù tó ní kó tó wá rúbọ kan kó tó wá náwó kan ó jẹ́ kó kà ní àyà ó kà láyà kíkà tó ka láyà yìí ni ó ṣà ń ló fi tún padà sí tí ìlànà ṣọ́ọ̀ṣì tó tún ti ń bọ̀ ṣọ́ọ̀ṣì ló ti wá sọ pé ifá kan tó lọ gbà sílé yìí ó ti lọ sin ọlọ́run ẹ̀pọ̀ mọ́ mamoni àfi tó bá lọ da ifá yìí nù kó tó lè ṣe rere láyé àwẹ̀ lótìtọ́ àti lódodo wọ́n gbé ifá yẹn jáde wọ́n kà sáàmù tó máa kà sínú ẹ̀ ó wá lọ da ifá yìí sínú ṣọ́kàwì nínú ọgbà ẹ̀ tó ló ti kọ́lé lọ bí ṣe tán ní kò ń ṣe náà kì í ṣe pé bí wá pé ṣùgbọ́n ó ti lè lórí kò kọ́ sí ìdàbí pé ìfẹ́ káyé òórí ni. ó da fásitì ṣọ́kàwé àwé nígbà ó di ọ̀sẹ̀ tó tẹ̀lé ní ọ̀sẹ̀ tó tẹ̀lé gẹ́gẹ́ <laughs> níṣẹ́ làwọn òyìnbó dé ẹ tí mo wí iṣẹ́ kúkú ìwà láyé báyìí tí ẹ̀ tó máa kúra nílẹ̀rí òun wà lọ́yọ̀ọ́ ọmọ kò du ilẹ̀ tí mi sọ kò du oníwù yìí Ni ìlú ẹ̀ òyìnbó dé wọ́n gbé kọ́ńtráàtì fún ó gba kọ́ńtráàtì ní ọjọ́ náà wọ́n fún ní kọ́ńtráàtì three hundred million naira ní ọjọ́ kẹsàn-án tó da ifá nù sí kọ́ńtráàtì inú ẹ̀ dùn ó yíra ṣọ́ọ̀ṣì ó kó ṣọ́ọ̀ṣì fún ni ó tún bá ọtún ṣọ́ọ̀ṣì ṣe ó ṣe ó gbóǹkan ó dúpẹ́ pé ifá tóun dànù ló jẹ́ kóun ṣoríire ó bẹ̀rẹ̀ kọ́ńtrátì yìí o ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tán gbé fún un ó ná ó yàlà ó ṣe ń jí mọ́tò ó ra mọ́tò sí di ìyàwó ó ra mọ́tò fún pásítọ̀ ṣọ́ọ̀ṣì ó ṣe gbogbo nǹkan ó tún tó ṣiṣẹ́ àwẹ̀ ńgbà ó di ọdún kẹta gẹ́rẹ́gẹ́ gẹ́rẹ́gẹ́ gẹ́rẹ́gẹ́ ó parí kọ́ńtrátì tí òyìnbó gbé fún ó tún ti béèrè owó mi lẹ́yìn wọ́n ti fún lówó ó wá sọ mí ti kọ́ńtrátì fún òyìnbó tó gbéṣẹ́ fún òyìnbó bá dínà pé iṣẹ́ tó ń gbé fún kọ́ ló ṣe after three years lẹ́yìn ọdún mẹ́ta àwọn ìmájàbẹ́dì làlọ́ àti rírì ń di fa olóbèrè ogun tí bá ṣẹ́ rí. òyìnbó lòun ò fẹ́ àfikún ìtọ́nù owó ń padà níbo ló máa gbé ní three hundred million naira rìtọ́ọ̀nù padà ọ̀rọ̀ dé òyìnbó ò mú ṣeréṣeré o pàápàá òyìnbó ti kọ́ ọlọ́pàá dé gbàgà ọ́ ti tì mọ́lé kó má ṣẹ̀wọ̀n kó má ṣẹ̀wọ̀n kó má ṣẹ̀wọ̀n kó má ṣẹ̀wọ̀n gbogbo mọ́tò tó ní ó ta ilé tó kọ́ ó ta oko bàbá ẹ̀ ó ta ilé bàbá ẹ̀ ó ta gbogbo tí bàbá ẹ̀ ní tíyá ẹ̀ ní gbogbo ẹ̀ lólùtàgbàjọ kò pé three hundred million naira padà <laughs> ah, kí lè léyìí kí lè léyìí kí lè léyìí ìnira dé kó má ṣẹ̀wọ̀n kó má ṣẹ̀wọ̀n kó má ṣẹ̀wọ̀n wọ́n bẹ̀ sí ní lọ́ba owó yá wọ́n bá yá owó ìyàlẹ́ta rí ni pé pásítọ̀ ò lè ta mọ́tò tó rà fún pásítọ̀ o ṣe ni pásítọ̀ sáré gbé mọ́tò tó lọ tà á tó tọ́jú owó ẹ̀ tó sọ pé òun gbé lọ mẹkáníìkì ó bàjẹ́ síbẹ̀ láti má da owó padà fún pásítọ̀ ò lè dáwó jọ nínú ṣọ́ọ̀ṣì pé kó lọ fi gbà lọ ẹgbẹ́ ìgbálẹ̀ o pásítọ̀ ló dẹ̀ bá da ẹ̀fá ẹ̀ nù nígbà náà nígbà tí wàhálà dé gbogbo tó wá sọ fún pé àwẹ̀ bọ̀dá eh, ifá ẹ̀ kọ́ eh, ẹ má sọ pa ifá yẹn rárá rárá iyì ẹ̀ tún sùn ó ní kọ́ bá sọ pẹ̀fọ́ lálálálá ìgbà tóun da fánù gan-an láyé òun ní tútù láyé òun níyọjú ẹ̀sùn <laughs> wọ́n bẹ̀ sí ní lọ ń bọ̀ ayé ẹ̀ta wọ́n bẹ̀ sí ní dẹni tó lọ ń sùn sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tó fowó tó ṣe wọ́n tó wá ń lálé ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ wọ́n bú kò láṣọ ọlọ́run mọ́sùtánà ló wá ń wọ̀ kiri ní ọjọ́ kan ni èmi wá wọ mọ́tò mò ń bọ̀ látòṣòdì mo jókòó nu mọ́tò òun ti wọ mọ́tò kémi tó wọ mọ́tò èmi tó ti ń bọ̀ so èmi wá jókòó sẹ́ ẹgbẹ́ tiẹ̀ àwa mo kọ̀ jẹ́ rí pé ah, ẹgbọ́n rè <laughs> ẹgbọ́n bá ní ah Fálékè báwo ni mo ní gbà tó kí ni kò gàba kíra ẹgbọ́n ó ga o ah kí ló dé bó ti ń bọ̀ tẹ́lẹ̀ sọ tán lẹ́nu tó wọ̀ ni ah <laughs> ó ní it's not <laughs> long story o onísítórì tó tó gùn ni o kí ló dé àwa bẹ́ẹ̀ mo ní fangọ́ndà wọ́n lè kí n má sọ pa ìfájà rẹ̀ fi fáyà lẹ̀ bí mo àsìkò tí mo da fánù gan ni mo ṣoríire mo kọ̀ ṣọ́ọ̀kì mo wá pèsè àkíyèsí mọ́tò pé àwé ẹ̀yìn tó da fánù lọ ṣoríire oníbẹ̀ ó ti da fánù oní ẹ ẹ ti da fánù oní ẹ ah, bọ́lá ètè wá ṣoríire ẹ ti ṣorí burúkú lẹ́yìn ẹ ṣá ó kọ̀ ṣọ́ọ̀kì ni mo ní òkè ń da fánù kó ṣoríire kó má padà ṣorí bú mo ń torí pé oríire tí wọ́n rò pé ó dé yẹn orí ibú ni àgbà náà ni tí ilé ló wá kó lọ ó jí níyẹn nínú mọ́tò ó lọ́rùn ní àwọn yóò pé mo fẹ́ fọlọ́pàá mi mọ́tò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo gúlọ́ bẹ́ẹ̀ ni tó pé kì í ṣe ló sọ ọ̀nù mọ́tò ni wọ́n fọlọ́pàá gbé mi lọ́tò pé mo ṣe kọ́kọ́ fún o àwọn ọ̀rọ̀ ọ̀nù mọ́tò ò fẹ́ trọ́ọ̀sì mi o wọ́n sàṣì mẹ́gbẹ́ mi bọ́ wà lọ́mi ni o bó tún ṣe ń jẹ́ ni pé ah, rárá o aṣọ ọ̀kan ni wọ́n ò gbá o wọ́n sàṣì mi ni mọ́tò bẹ́ẹ̀ pé bóyá mo ti yọ̀bọ tì í alátijọ́ bọ́ọ̀lẹ̀ àwájọ sọ̀rọ̀ ní ha ọjọ́ ó tẹ̀lé mi délé o iyì ẹ̀jí nìyẹn o ọlọ́run fi mí ṣe ifá lò mí gẹ́gẹ́ bí gàrí tíra ẹ̀ èmi ni ọlọ́run lò wípé kí ó lọ jẹ́ gàrí tíra fún gẹ́gẹ́ bá pé kó jẹ́ ẹni náà tó máa koyọ nínú gbèkùdè tó wà for three years torí ìgbàgbọ́ ẹ̀ sọ fún pé ìgbà tó ń da fánù ló ń ṣoríire so wàhálà déni ẹ̀ làlúrí déni kì í ṣe fáánù ó dẹ̀ tó kọ̀ ìfà tó gbowó wá fọ́ láti jọjọ́ yìí so kò ronú pé ìfà tóun dànù yẹn àìsí ńlé ifá ló kogun wá jà òun àwọn ọ̀tá ló gbowó wá láti fi mú fún kóńdìfà dáadáa jìnnàjìnnà tó bá ti kóńdìfà dáadáa tán kọ́ wọn láìra ìnà òun lẹ́gbàá wọ́n dẹ̀ mú fẹ́ kóńdìfà lóòótọ́ lóòótọ́ gàpò sí fọ́ jìnnà sí fá dáadáa wọ́n bẹ̀ sí ní kókòbókòbó lọ bèè lọ ẹnikẹ́ni tó ti dáfá nù lórílẹ̀‐èdè ilé ni ní kọ́ bọ́ta kó sanwó jẹ́ mi àwòrán ìlà wípé kan tí màá ṣàwọn lọ lọ́lẹ́ tó ti dáfá òun lọ. kí mo fẹ́ mú jáde náà mi níbi tí wọ́n tún ti fá gbé yà wá lẹ́nu táwa gbé mọ́mọ́lẹ̀ táwa ń sìn ó ti ta ilé o ó ti ta ọ̀nà o àwẹ̀ báwo ló ṣe ṣe ń bolẹ̀ wá dáfá sí ah ó nínú ṣọ́kàwé ni ṣọ́kàwé ó tẹ̀ sí ìdákó oríire ó yáyáyáyá a bá lọ sí ilé ibi tó talé fún kó tó gbà ká wọlé gan gbàtà tó gbé ọba ìlú dìde tó bá wa dá sí ọ̀rọ̀ láńlọ́ọ̀dù ilé ẹ̀ tó talé fún ló ṣẹ̀ṣẹ̀ wá understand nǹkan tá à sọ. ó ní tá a talé fún gan òfẹ́ ká wọlé bàbá tá a rojọ́ ẹnu wa tá a mú lọ sílé ọba tá a rojọ́ ẹnu ló tó pìtì wa ló tó ṣàánú pé ah tí kíni bá kàn òun nǹkan. àwa lọ rèé pé àwọn tó ń kógbẹ́ wọ́n kọ́kọ́ fa ìgbẹ́ jáde kó nu ṣọ́kàwé àwa pẹ̀lú mọ́lá ló wá kó sínú ṣọ́kàwé ibi tẹ́rọ lọ́n gbé bá àwọn àgbàtàn máa gbé ifá jáde ifá yìí lẹ̀ papọ̀ bí ẹ̀sọ́ magnet mú papọ̀ ni ẹ̀yẹ̀ kan báyìí ò dín inú ike fata wà sẹ́ look at you. bí magnet báyìí lọ ṣe gbé fájáde inú lẹ̀ aláti ṣẹ̀ṣẹ̀ gbé fájáde a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tù à ń wẹ̀ à ń tù à ń bọ̀ lẹ́ni ẹni tá à ń sọ yìí ti yin ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tó gbé mọ̀ pé ifá kì í ṣe tó fìyà jẹ ọmọ rẹ̀ òyìnbó tó gbé iṣẹ́ fún ẹni tó bàjà tó dá láàmú tó ṣe ogbè yìí òyìnbó yìí ló padà wá agree because kò tí ì sọ gbèsè tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ òyìnbó yìí ló padà wá agree iṣẹ́ tó gbé fún tó padà wá sọ pé òun yọ̀ǹda gbowó tí ó jẹ òun wá mánèjì ẹ̀ bẹ́ẹ̀ nígbà tó òyìnbó yìí wá gba eléyìí tán tó wá wọnúlé òun náà jó lóòótọ́ tó ṣe àwọn iṣẹ́ yẹn ní dáadáa bó bẹ̀ ṣe wọnú ẹ̀ ló wá bá pé ah àwọn nǹkan kan wà níbi tó jẹ́ original kan tó lò òyìnbó èsì tó wá ti ẹ̀ padà ó wá pè padà ṣùgbọ́n ojú àpá kò dàbí ojú ara ká ní kò da fánù ire rẹ ti dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ká ní kò da fáyẹn nù ire rẹ ti dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kó lè mọ̀ pé mo fẹ́ ṣe é lóore ifá ò torí pé ó dáhùn nù kó má parí oore tó fẹ́ ṣe ifá ṣe lóore oore ọ̀hún dibi nì torí àwọn ọ̀tá ò fẹ́ kó ríire yẹn lò láyé so fún díẹ̀ yìí tí ọba wa lẹ́ni tí ẹni tẹ́mi sọ yìí tó bá jọ irọ́ lójú rẹ̀ sáré dìṣí tu tí ọba ti wá lẹ́ni tó da fánù rí bóyá o lẹ́ni tó da fáyà sódò rí bóyá tó ti dáná sun fáà rẹ̀ rí bóyá tó dáná sun eégún rí bóyá tó dáná sun èṣù ọ̀dàrà tó dáná sun olúmọlẹ̀ rí tó ti tó bí ọdún márùn-ún mẹ́fà ìwọ present ẹni yẹn fún wa ká béèrè kí ló ṣẹlẹ̀ ń dilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ah ara ti máa ní mi ní parọ́ fún ẹ ara ti máa ní inú ìnira ńlá ló máa wà bọ́mọ ò máa dà láàmú lọ́wọ́lọ́wọ́ wọn máa da rẹ̀ láàmú kó kàn máa dà láàmú tàbí ká sọ obìnrin dọ̀tá ẹ̀ á ti wà ní ẹkún tàbí káwọn ọmọdọ́mọ ẹ̀ máa sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló fi ṣe ní bọ́mọ ejò yìí náà so fìyẹn lẹ̀ níyà àṣẹṣe kò sẹ́ni tó lè dáná sun mọ́lẹ̀ kó má jìyà so ìyẹn ò lè ṣẹlẹ̀ àti pásítọ̀ tó dáná sun fá yóò jìyà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí la fi wá mọ̀ pé ṣe ni pásítọ̀ yìí lọ ta mọ́tò tó lọ tọ́jú owó pamọ́ kó lè mọ̀ ẹni tí pásítọ̀ wá kó fún pé kó bá òun ra mọ́tò míì bọ̀ láti ìlú òyìnbó ìyẹn bá jẹ́ owó mọ́lẹ̀ <laughs> ìyẹn náwó jẹ <laughs> ìyẹn ò bá fi mọ́tò ránṣẹ́ ẹ owó yìí ló wá dìjà láàrin méjì wọn ẹ mọ̀ pé ẹ tó lówó dẹ̀ ti ń gbé láyìíká wọn ó ti di ọmọ ọjọ́ ó ti wọ sùtánà kiri ó ti ń sùn sínú ṣọ́ọ̀ṣì kò níbi tó ń lọ mọ́ kò nílé kò lọ́nà mọ́ ìyàwó ti di ìyàwó oníyàwó ọmọ ti di ọmọ ọlọ́mọ so gbogbo nǹkan tó jọ ń dù ọwọ́ rẹ̀ lọ́dẹ̀ sọ sí ó tún ń jókòó tó ń bá wọn dájọ́ kó tó mọ̀ pé torí òun lọ́ ṣe lọ lọ́ẹ̀ta mọ́tò tó kún mọ́ wá sísì mọ́tò náà mọ́ mọ́tò tó fowó ránṣẹ́ pé wọ́n máa fowó kún láti fi ra èyí tó tún da jù yẹn lọ àtowó tó fi ránṣẹ́ àtowó tó fi kún owó owó wọ kó lẹ́yìn tí arákùnrin wa jáde sójú ọ̀nà tó rọ́nà lọ ẹ̀yìn náà ni wọ́n ṣẹ̀ wá lé pásítọ̀ kúrò lórí ṣọ́ọ̀ṣì <laughs> kó máa rókì ní kó pásítọ̀ mi ṣe ń sọ ọ́ tí mo tó wà mí ní dárúkọ bẹ̀ wọ́n lè kú ọ́n bẹ́ẹ̀ pé wọ́n gbọ́dọ̀ rí lórí ilẹ̀ yẹn mọ́ ṣọ́ọ̀ṣì tó ti dín ńlá tó ti gbẹ gẹ̀jígẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wá rìn kiri bẹ́yẹ ìyẹn fi hàn pé ìdájọ́ tiẹ̀ náà tún sọ̀kalẹ̀ lólórí kí ló sọ fún mi pé ẹ bá ṣàṣegbé àṣegbé kan ò sí láyé àṣepamọ́ ló wà ìwọ náà tó wá gbọ́n tó ń sọ jáde lẹ́nu ìwọ ló búgàmù tó ṣe kọjá iná lọ́wọ́ ìwọ sáyẹ́dì ṣètù ó ní ẹ kọ́ máa lé ogun o ogun ẹbọ ni o wọ́n dẹ̀ ń polówó ogun jẹ̀dí lórí bíríìjì ẹ máa ń tan ayé o sẹ́ni títí ẹ máa ń tan ayé o ẹ ń tan ayé gan o ìwọ ní ẹ bí oògùn paracetamol bí oògùn òyìnbó kọ́ ẹ oníkan máa bí paracetamol àbóògùn jẹ̀dí kọ́ o oníkan máa lo paracetamol oníkan máa lo oògùn jẹ̀dí ṣùgbọ́n wọn gbọ́dọ̀ léwé àtìgbò kò dẹ̀ síwé kò sépò jọ́ o kí náà fi ṣe paracetamol nù o kí náà fi ṣe oògùn jẹ̀dí o. <laughs> àbí kí ló máa ṣe yín báyìí náà tí àpò pọ̀ kan ń gbọ́ yín àwọn èèyàn ń gbọ́ yín náà ìwọ kóòtù ọ̀rọ̀ ẹnu mi kémi kóòtù ọ̀rọ̀ ẹnu wọ̀ ẹ máa tiẹ̀ kájọ tẹ̀sẹ̀ sí náà ká kóòtù ẹ̀ díẹ̀ ìyẹn mo ṣe fẹ́ láǹfààní àti parí péjì tiẹ̀ kó tó bọ́ọ̀lẹ̀ kó lè kóòtù ẹ̀ dáadáa bóyá òwò bí tó yẹ kó kóòtù kóòtù ọ̀rọ̀ ẹnu mi tó tẹnu mi jáde ó yẹ kémi náà kóòtù àwọn ọ̀rọ̀ ẹnu tó tẹnu rẹ jáde kí bẹ́ẹ̀ gbé jáde kó wọ tó sọ tó ṣe é tẹ̀lé ẹ ìwọ ló kọrin nínú péjì bá fẹ́ kọrin ni ẹ ẹbọ ni o oògùn lílò kásíngbẹ́rẹ́ ẹbọ ni káwẹ kíkọ ọyọ ẹbọ ni káwa mẹ́pò igi kárẹ kéékèèké káko sínú ògò kádọtí sí kò ń ṣe ẹbọ mọ́ ẹ̀sìn tó gbéná sọ pé kẹ́ máa mọtí wọ́n máa ṣe o káwa mú oògùn kásọ́dọ̀ ògùn jẹ̀dí kò ń ṣe ẹbọ mọ́ ẹ̀ ń tọ́ra yín aṣọ tó wà lọ́rùn rẹ tó bá ti ń wọ̀ sọ́rùn ẹbọ ló ń torí ewé lọ́ fi ṣe èso òwú lòun èso igi oko ní òwú tó wà lọ́rùn rẹ tó fi ṣaṣọ nípa àwọn òwúṣọ ògùn tí wọ́n ní wọ́n sọ daṣọ tí wọ́n ń wọ̀ yẹn fóònù tó wà lọ́wọ́ rẹ ògùn tòyìnbó ni iṣẹ́ lòyìnbó ṣe débẹ̀ kó tó di lílù tá à ń kówó rà kí ló tẹ wá mú àṣà tí ń tẹ wá sọnù tó wá sọ yẹn dẹ bọ ẹ ẹ̀kọ́ tó wọn bàbá rẹ máa lò dé tó máa dé tó máa fi tó máa pòsómi tútù tó máa mú tó kàn wọn máa balẹ̀ pẹ̀sẹ̀ tábà wá kó síbẹ̀ tá a fi gba eré ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ tá a gbé fáwọn ẹ̀mí àìrí tá a rí ìyẹn ti dẹbọ tá a gbé fáwọn màlẹ́kà tá a fojú rí ìyẹn ti dẹbọ ṣùgbọ́n ilé kalu koran títí kẹ́ pàgbó lẹ̀ tálẹ̀ pàgbó yẹn fún ọlọ́run lẹ pa fún ẹ̀yin lè pẹran lẹ̀ ó lè dọjọ́ ọdún léyà kẹ́ pẹran lẹ̀ kó pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́jọ́ tí ìwọlé yá kò tí ìwọlé yá gbọ́dọ̀ pẹran tó bá ti wọlé yá gbọ́dọ̀ pẹran ẹran tẹ́ ń pa yẹn ìyẹn ń ṣe bọ́ sọ ní jẹ yẹn o àbí ẹ̀jẹ̀ yẹn kò ní dà sílẹ̀ lẹ̀ irun ẹran yẹn máa jẹ́mọ ní kí ló ń ṣe yín tẹ̀ ń ṣe báyìí babaláwo ń forí balẹ̀ nílé ifá ẹ̀yin forí balẹ̀ ní mọ́ṣáláṣí wọ́n forí balẹ̀ ṣé òṣèlú tó ń takò forí balẹ̀ tilé babaláwo ṣé ẹ̀yin forí kọ̀kì ni sókìlẹ̀ yín forí kàn ní bọ̀bọ̀ yìí èmi ò ní lo àbúṣe mi ní bú ẹ púpọ̀ mi ní sọ̀ọ́sì ẹ o màmá sọ̀kọ́ tó ń sọ fún ẹ mi ò ní bú ẹ torí pé èmi mo ní mánà mo dẹ̀ ní ẹ̀kọ́ òye dẹ̀ yé mi mi dẹ̀ ṣe pòrótù mi ṣe literate mo nímọ̀ nípa àgọ́ tí mo ṣe babaláwo kan bẹ́lẹ̀ ní tó bá ń gba professor ní ìṣẹ̀ṣe professor tèmi grade grade one torí mo mọ̀ nǹkan tí mo ń ṣe mo mọ̀ dáadáa kì í ṣe bó ṣe wọ́n ní babaláwo kí ló dé sí báyìí bọ́ bàbá ṣe ń ṣe ní rárá o bọ́ bàbá ṣe ń ṣe kọ́lọ́ ìfàlẹ́kà òrìlà bó ṣe yẹ orí rèé ni màá sọ fún ọ bó ṣe yẹ orí rèé tó yẹ bàbá lè máa ṣe kó rọ́ǹkì ṣó ti yẹ bàbá ẹ lè máa ṣe kó wrong torí òmọ years òmọ èjì bàbá ẹ kó tó dé dìfá bóyá mẹkáníìkì bàbá ẹ kọ́kọ́ ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan tó ti pé bá lọ ṣe abaláwo tó ẹ pé ó di èjì ló fi kọ́fà mélòó ló fẹ́ mọ̀ kákíhun náà ká yin ni ìwọ̀nba tó fi tó fàyè lẹ̀ fún láti ṣe bọ́ kò lè mọ gbogbo ẹ̀ tán tó bá pè wọ ọmọ pé kí wọ ọmọ wá ṣe o gbọ́dọ̀ gbìyànjú bó ṣe ju bàbá ẹ lọ ni kì í ṣe bí bàbá mi ṣe ń ṣe nìyẹn no wrong kí nìdí tí bàbá ẹ fi ń ṣe bẹ́ẹ̀ kájọ gbọ́ tó bá right ká tẹ̀ wá ká tẹra mọ́ yẹn ni kí wọ́n wádìí náà tó bá ń bọ ọdún mọ́lẹ̀ kan yẹn ni kí wọ́n wádìí lẹ́yìn yẹn ọ̀sán ẹ̀dí tó sọ pé Ṣàngó pokùnso àwọn tí mi fẹ́ kí wọ́n máa sọ nìyẹn kí mi máa túmọ̀ ẹ̀ fún ẹ̀ olùfẹ́ pìtàn ṣàmúfẹ́ kó pátó mi ṣe wá kọ lẹ́tà sẹ́yìn lẹ́nu kó tó máa bọ́lẹ̀ mi fẹ́ kó ti parí ètò rẹ kí n tó fún ẹ lésì Saheed Shittu ó ní Ṣàngó pokùnso àbà <laughs> ti wá kọ́ ọ́ Ṣàngó ti wá kọ́ ọ Saidi tí wọ́n ń jẹ́ lé ní ṣé ó mọ màláìka tó ti ń jẹ́ Saidi yẹn ṣé ó mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìwọ ń bá Saidi yẹn jorúkọ lé ní ni lọ́ọ́ fi pè wọ́n ní Saidi Ṣítù Saidi ọmọ Ṣítù ṣó ti yẹ dáadáa ẹnìkan ló ti ń jẹ́ Saidi yẹn kí wọ́n tún máa tún jẹ́ Saidi Ṣítù Saidi tí ilé Ṣítù àtúndí Saidi míì tó tún jorúkọ míì Saidi Ọlálọmí Saidi Abógundé Saidi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣó ti yẹ dáadáa so bẹ́ẹ̀ ni Ṣàngó tó pokùnso olóde Ọ̀yọ́ ṣe rí o kò ń ṣòòṣà èyí tó dẹ̀ fẹ́ máa papọ̀ mọ́ra wọn yẹn odidi ìlú nílẹ̀ yorùbá yìí ní ń jẹ́ kòso odidi ìlú ló ń jẹ́ kòso olú ọba lolú ṣé o tún gbédè yorùbá mọ́ ni Saheed Shittu olúbàdàn of ìbàdàn land olú ìbàdàn of ìbàdàn land olúbíní of ìbíní olú ìgbò of ilẹ̀ ìgbò. Eléko ọ̀fẹ̀kọ́ àwọn ọba là ń dárúkọ ẹ̀ yẹn torí pé ìlú kan ló ń jẹ́ èkó káwọn tó máa jẹ́ olú èkó ọ̀fẹ̀kọ́ ìlú kan ló ń jẹ́ ìbàdàn kan tó máa jẹ́ olú of ìbàdàn land so fún díẹ̀ yìí ṣàngó olúkòso ara aná tó wọ́n ń gbọ́ yẹn olú ọ̀fù ìkòso ni olú ọ̀fù ìkòso wọ́n fi pè ní olúkòso làlú arábàmbí àrígbà ọ̀tàwẹ̀rẹ̀ fi ṣẹ́gun tó bá pé lẹ́yìn tí Ṣàngó kú tó pokùnso lóyè ṣe pé ní olóòṣò olóòṣò wọn ni máa pè bẹ́ẹ̀ tó bá fẹ́ bọ́ náà wọn ni máa pè bẹ́ẹ̀ tó bá fẹ́ bọ́ wọn ni máa pè bẹ́ẹ̀ tó bá fẹ́ bọ́ sọ ti gbọ́ tí orí ń tá a bá gbọ́ lẹ́nu ẹni tí ò tí ì kú la máa ń tẹ̀lé fún àpẹẹrẹ ayélala ayélala ayélala tí wọ́n wọ yẹn máa lè lòun ó ní tó ṣẹlẹ̀ sárábìnrin ọ̀hún tí wọ́n sọ pé orí ẹ̀ tó dodo rí èrò ọlọ́npa àti wọ́n ti gbàgbé ni àwọn ìlú tí ìtọ̀wọ́ wà lẹ́ wà ń bẹ̀ lọ́bẹ̀ kó lọ́ béèrè ní ìta ilẹ̀ la lọ sí ìta ilẹ̀ la kó lọ́ béèrè ní ìjọ àti ìlàjẹ ìjọ àti ìlàjẹ ló so wọ́pọ̀ ló so ìgbẹ́ e, ní ìta wà oríta amalẹ̀ oríta amalẹ̀ ijó àti ìlàjẹ ló so wọ́n pọ̀ ọ̀nà kan lọ sí jíjọ ọ̀nà kan lọ sí ìlàjẹ tó ti yé arábìnrin yìí Lára lórúkọ rẹ̀ ọmọ olú Ìgbò Lára ọmọ olú Ìgbò of Ìgbò bèrè ìlú Ìgbò ń bẹ oríta mẹ́ta náà nìyẹn tó bá ti gbòó bọ̀ tí gbòó bá tó bá ti dìgbò jáde wàá bèrè ìjọ wàá bèrè ìlàjẹ ìdí èso tó bá dé dìbò àyàn tó bá sọ bì wá ni mo níjọ o ó ìkù la jẹ́ ará ìgbò ló ń sọ bì ìgbò ló ń níjọ tó ti rí làjẹ tó bá ti rí ìjọ tó bá ti rí làjẹ obìnrin yàn mí ìyẹn bẹ́ẹ̀ arábìnrin yìí nítorí àwọn kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ tó ṣẹlẹ̀ ẹ ni wọ́n fi rì mọ́lẹ̀ tó bá fẹ́ bèèrè kan tó ṣẹlẹ̀ màá tó sọ torí mo ní táìmù púpọ̀ mo ṣe gé e, lọ́wọ́ á lọ rì mọ́lẹ̀ lọ rì mọ́lẹ̀ kò dẹ̀ jẹ̀bi ẹ̀sùn tó fi kàn án oore ló ṣe fúnlùú oore dẹ̀ dìbì ní yàrá pé àwọn ará àjọ òun ti rorò jù nìyẹn wọ́n rorò kí ṣe yàrá ṣẹ̀ṣẹ̀ kí ṣe ṣẹ̀ṣẹ̀ ló rorò ará àjọ òun ni ló rorò ará àjọ òun tá n bá lòlù ló rorò onílù ló rorò ń lu ẹ̀ kì í ṣàwọn oníṣẹ̀ṣẹ̀ tá n bá wọn gbé lu mẹ́rin àwọn lọ́sọ̀fin àwọn ló wá gbìyànjú tọ́rí obìnrin mọ́lẹ̀ tó ní kí gbogbo ìlú tó pàṣẹ pé kọ́ lọ máa tu orí ẹ̀ ń kọ̀kọ̀ tí máa fi dákẹ́ bọ́ọ̀yọ̀ ṣe ń débẹ̀ tó ń fa orí ẹ̀ tu lónìí ah, ayé mà lala o ah, ayé mà lala o ah, ayé mà lala o nígbà tó rọ̀ wá yípo tó dàn tí wọ́n pè ní lára obì òyàn mọ́ ìgbà tó tó pè ní ayé lala lobì tó yàn ṣé o ti rí pé ẹnu rẹ̀ ló fi wí kò ó ṣe àwọn èèyàn tó ń gbèjà rẹ̀ lóní ayé lálá o rárá òun ló pe ayélẹ́la jáde ayélẹ́la yẹn ló fi rẹ́jísà orúkọ rẹ̀ lọ́dọ̀ ilẹ̀ bá tó fẹ́ wọlé so ilẹ̀ ò mọ́ ní lára ayélẹ́la nílẹ̀ mọ̀ sí ìyẹn ní pé ńgbà míì àpèjá a máa di òrìjínà orúkọ fún yàn ju orúkọ tó fi bí yàn jọ sọ́nà yàn lọ àpèjá tó fi ń pèyàn bí a bá fẹ́ wúra ara rẹ̀ tó bá yọ kó gbàgbé àdúrà ni má gbà torí àpèjá yẹn ni wọ́n mọ̀ sí ju orúkọ tí òun jẹ lọ so fún di eléyìí Ṣàngó ò lè pokùnso kó ṣètò wá di olúkòso kọ́mọ tó bá pè lólúkòso so ti yé ẹ dáadáa torí tó bá yé ẹ ká láyé ẹ Ṣàngó èèyàn èèyàn bí èmi ni ètò pokùnso lóde Ọ̀yọ́ Ṣàngó kínní kan ni yóò máa jẹ́ bẹ́ẹ̀ Ṣàngó gbọ́lá o bẹ́ẹ̀ Ṣàngó bí yìí o bẹ́ẹ̀ Ṣàngó la bí o Ṣàngó la ní o Ṣàngó kínní kan lọ́bẹ̀ẹ́ tán rẹ̀ lọ́yọ̀ọ́ wọ́n ó sọ nǹkan tó wà lọ́ndà Ṣàngó fún ẹ nínú àkọsílẹ̀ rẹ̀ kò lè déédéé máa jẹ́ ṣàǹgó lásán òòṣà ní ṣàǹgó èèyàn lòun tó ń bá ṣàǹgó dorúkọ tó ti gbọ́ ètò yìí ẹ̀ bẹ̀rẹ̀ so mo ti dé o kò lọ mo kọ́ lẹ́tà lè ránṣẹ́ sí ẹ láti lè jẹ́ kó múra ẹbú rẹ dáadáa kó o lè fún mi lésì yẹn ní kíkún lálẹ́ yìí mo ń retí èsì rẹ lálẹ́ yìí torí èmi náà lọ rèé ṣèwádìí mi mo máa mésì rẹ bọ̀ fún ọ lọ́la tí n bá ti wá fún ẹ lésì tiẹ̀ ní tó bá fẹ́ sọ lórí olówó aṣọ náà fẹ́ gbọ́ sọ fún de yìí mo wúyè ń bẹ̀ mo fìdí ẹ̀ múlẹ̀ gbogbo oníṣẹ̀ṣe gbogbo oníṣẹ̀ṣe ẹ̀gbọ́n tí a sọ yìí ní yàrá ifá títè ẹ̀yin onífá ẹ wẹ ìwò ẹ má wo dídùn tó wà nídìí ifá tẹ̀ǹtẹ̀ ẹ má wo dídùn tó wà nídìí ifá tẹ́ǹtẹ́ ẹ wo ìṣubú tó ti ń wà ńbẹ báyìí báyìí o àìmọye èèyàn ló wà nínú ayé lẹ́yìn tó ti tẹ̀ fáyìí ṣùgbọ́n tó yẹ pé kò yé wọn orúkọ tẹ́ ẹ fi ń pè fún wọn kó tó wọ gbódù bẹ́ẹ̀ ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ fún wọn ò dáa èròǹgbà wọn ni pé bá ti ti gbódù dé wọn ti di bílọ́níà láì rìnnà fẹ́ kọ́ ọ́nìbá ọ̀lẹ́ fẹ́ dì í àtúnṣe eléyìí láwùrì la ṣe tẹ́ ẹ tún ń rojọ́ o àtúnṣe eléyìí lèmi ń ṣe o gbẹ bá mọ̀nà tẹ́ lè gbà yọ jíjẹ mímu ikú òǹdí ifá títẹ̀ babaláwo ẹ yọ kúrò mbẹ ẹ yọ jíjẹ mímu kó ń di ifá títẹ ẹ fi jíjẹ mímu sí di èrè ifá ẹ fi sí di yàrá àkóṣe ẹ fi sí di yàrá ètùtù ẹ fi sí di yàrá nǹkan míì ẹ yọ owó iṣẹ yín kó ń di títẹ torí káyé má torí ẹyin náà fọ bí gbá kó má torí yín fàyà bí àwo torí nígbà tẹ bá gba five hundred thousand naira lọ́wọ́ èèyàn tẹ fi mu ọgbódù tẹ tẹ fá fún un tó bá dé tí ò lówó kí lẹ́ẹ̀pẹ̀ kó tún wá ṣe lẹ́sẹ̀ fáyẹ tí gbàgbọ́ rẹ̀ ó rọ̀ mọ́ gbàgbọ́ rẹ̀ ò ní rọ̀ mọ́ o tẹ́yìn náà dẹ́ mọ̀ pé kò lè ti gbódù dé kó dẹ̀ dolówó lẹ́sẹ̀kẹsẹ̀ láì ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣeun tí fábà sọ fún gbódù pé kò lọ ṣe nílé tówó tó ná tó fi tẹfá bá ti pọ̀ jù kò ní lè tẹfá kò ní lè rìnrìn àjò yẹn síwájú mọ́ ó máa bọ́lẹ̀ ní ó máa lulẹ̀ ní o òun náà tún wá padà máa lọ sọ kọ́tọ̀kọ̀tọ̀ nípa ifá torí kò parí ọjà ifá tó ná nítorí bí gbogbo àrífín tẹ́ ń wo ìkọ́tọ̀kọ̀tọ̀ nínú o ó náà tó ń sọ yẹn sì wọ́n lè ti rúbọ rúbọ kó ti táyà ó lè ti tẹ fápọ̀ parí o ó lè ti ṣòro fárí o kọ ẹgbẹ́ gbà tó ń wá rìnà yẹn tí ò rọ́ tí ò rọ́nà lọ ló ń zero máìdí ẹ̀ pé kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tẹ bá gbọ́ tó sọ ṣáìdì sí tún pé àwọn lọ́jọ́ lọ wó agodo àwọn lọ́jọ́ ṣe kíní kan pẹ̀lú ọtọ́ kó gbàdédà dẹ́jú ó ti fìgbà kan rìn nínú jàǹdùkú rí ó ti fìgbà kan ṣe táòtù rí ó ti fìgbà kan ṣe ogun ó ti fìgbà kan ṣe bọ́ ó ti fìgbà kan ṣe ogun bí ẹgbà tó rí solution bẹ́ẹ̀ lẹ́yìn náà máa wò pé dàbí kíní irọ́ ló wà mẹ́jáde ṣe rí pé kò tún ní ṣe é báwí jù táyé náà bá fojú inú wò èyàn onífàdé mò ń báwí báyìí báyìí o kò ní ṣe é báwí jù kò ní ṣe fi gbogbo ara báwí torí owó ló fi nájà lé ìṣẹ̀ṣe tí ó jèrè mọ́ ibi tí wọn bá dẹ̀ náwó sí tí wọn bá jí ẹbẹ tí wọn bá ń ba bẹ̀jẹ́ ọlọ́pàá ò lè mú o ẹnẹ́ ẹ̀rù dáadáa o ẹnẹ́ ẹ̀ ṣàtúnṣe ẹ kí fáyọ̀ ó rọrùn ṣé ńgbà tí mo tẹ fáfọ́ ọ̀yàn kọjá sí tí mi ò gbó púpọ̀ lọ́wọ́ wọn tá a tẹ̀ ní bóyá iye níwọ̀nba tí wọ́n lè sọ pé wọ́n owó wọn tó wó fa owó wọn ò tó tó fi ń ṣẹ́ fájọ tá a dẹ̀ tẹ́fá fún wọn ṣé tó bá dé láti gbódù ṣé kò ní ṣe tùtùtù ẹ kó ṣe lábọ̀ gbódù ni tí ò bá ti wá ṣe tùtùtù ẹ kó ṣe lábọ̀ gbódù bóun kóun bá ṣẹlẹ̀ sí wọn ò lè fi bú mi torí mi ò gbowó lọ́wọ́ ẹ̀ mo ṣe lóore ni bí ọ̀bà wa gbọ́ràn ayé ń ṣe nìyẹn ṣùgbọ́n gbàtúwó tó ná òpọ̀ àti ṣètùtù tiẹ̀ kò ní ní lára kódà kówé ètùtù ṣẹ̀ṣẹ̀ wàá pọ̀ ọkọ̀ wa balẹ̀ pé tó bá ti ń ṣe tuntun yẹn o ó máa já sọ́nà tó bá tẹ̀ wá jẹ́ orí ètùtù lẹ́wà ń ṣe owó gbódù yín lé lórí ẹbí ò tí ì ní kó lọ máa wà ọ̀tọ̀ nìyẹn ọkùnrin náà ti balẹ̀ pé fáínánsì ẹ̀ ni tóun bá ti rówó tán ní kó lọ wá wáyé o ó ti ṣe rere láyé ẹ ṣe fi èrè yín sí di ààbò yẹn lóòótọ́ bíbélì àlùkùránì ìṣẹ̀ṣe gbogbo náà ló fi díẹ̀ múlẹ̀ pé ká jẹ ká mọ nínú làágùn wa wọn ò ní kéèyàn ṣe kó má jẹ ibi tí wọn bá gbé ṣe náà lọ gbé ń jẹ àwọn onífàdẹ̀rẹ́ àlóko oṣù àlóko ọkà ìjọba ọ̀tẹ̀ sọ sálárì fún wa ibi táwọn náà gbé gba sálárì tiwa là ń náà wá ṣùgbọ́n ẹja àfọgbọ́n ṣe má jẹ ajẹ oúnjẹ tó máa bú wa oúnjẹ tó máa kàn án lábùkún ẹ má jẹ ajẹ tó bàbá la ti jẹ kọjákọjá ló fa àrífín tẹ́ wò lẹ́ lọ́lọ́yìí o gbogbo jẹgúnjẹ tẹ́ bàbá la ti jẹ kọjákọjá ló fa àrífín tẹ́ wò yìí o tẹni tó yẹ kó búṣẹ̀ṣe fi ń búṣẹ̀ṣe o torí pé ó lè ti gbabẹ̀ kọjá rí kán nígbà tó ń gbabẹ̀ kọjá tó bá ń ba bẹ́ẹ̀ tó ń kí bíbọ tó ń dáhùn tó ń kí bíbọ tó ń dáhùn gbogbo tó ń sọ léde kò ní sọ o ṣùgbọ́n ó ti tẹ̀lé àwọn olóògùn lọ òde rí tó yẹ kó wọ́n disappoint ẹ̀ lóde ní ẹgbọ́n tó sọ ọlọ́pọ̀lọpọ̀ tó kó bàdé mọ́ gbogbo sá wọ́n disappoint ẹ̀ ní ó wẹ̀ ìpè yìí ẹ̀yin táwọn olùkọ́ ẹ̀ lóògùn lẹ́tọ́ họ yìí sọ pé ah, kínní yìí ò sọ̀rọ̀ mbẹ̀ ṣé ti rí bẹ́ẹ̀ ṣé ti rí bẹ́ẹ̀ ìwọ tó olóògùn tó ń fọ́nbù wọ́n tó ń janu tó ń janu tó ń janu tó kun bá délẹ̀ tán wàá disapẹ́tọ̀ tó ń tẹ̀lé ẹ o wàá disapẹ́tọ̀ tó ń tẹ̀lé ẹ o wàá disapẹ́tọ̀ tó ń tẹ̀lé ẹ o ro dáadáa kó tó janu babaláwo onífàtọ́ bá bú babaláwo ń bì kan bí ò bá gbọ́ fatẹ́lẹ̀ o máa lọ torí wọn lọ kọ́fà ni babaláwo máa ń torí èébú lọ kọ́fà ni àtòrí àwọn èèyàn àwa wá gbára lọ ìgé pé mo fẹ́ jẹ́ kó mọ̀ pàgbà ìṣíwà níbo lè wá fi yẹn sí ẹ̀yàwó òde òní ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ̀yìn ní yàrá fatitẹ̀ ẹ̀tẹ̀ ọ̀fẹ́ ńgbà àtijọ́ àwọn bàbá wa náà wọ́n fi ṣe ọ̀wẹ̀ ọ̀wẹ̀ la fi ń jẹ́ fúnra wa tá a fẹ́ lọ tẹ̀fá ọ̀wẹ̀ la fi ń jẹ́ ìyẹn náà sọ pé ọ̀wẹ̀ mi ọ̀wẹ̀ mi dọ̀lá ṣòro ó kọ̀ ọ̀wẹ̀ mi dọ̀lá ṣòro ó jẹ́ tí a gbọ́dọ̀ ti jọ mọ̀ pọ̀ lọ́jọ́ báyìí lọ́jọ́ ọ̀wẹ̀ lágbájá ọ̀wẹ̀ tiẹ̀ tó dọ̀ wa tó dọ̀lá tó wá bẹ̀mí yẹn tẹ́lẹ̀ mi bá ti bẹ̀mí lọ́wẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ ọ̀wẹ̀ mi dọ̀là òṣòro jẹ́ ẹjẹ́ afífá yìí ṣọ̀wẹ̀ bápapọ̀ odù ṣe gbélé yẹn náà sọ̀pọ̀tì yẹn náà dáwọ́ lé ẹ fi ṣọ̀wẹ̀ orí bẹ́ẹ̀ mi ṣe dúró nísìn kéèyàn gbé mílíọ̀nù lẹ́yìn tá a ti bá yẹn béèrè ọ̀hún ẹ̀kọ́ ní bọ́ta sọ̀rọ̀ ni èèyàn ti wá bá mi pé òun fẹ́ sanwó gbódùn òun fẹ́ dá tẹ̀fá ó ní mi ò lè tẹ́ ó ní wàá fún mi ní one million naira ká fi tẹ̀fá yẹn òun fẹ́ tẹ̀fá yẹn kí n ṣe tuntun kó pé mo ní kò lè pé one million naira lọ́nà babaláwa fi jẹun nú ẹ̀ èèlò ló fẹ́ ná fún wa ayé náà tó fi jẹun yọwọ́ jẹun fọlá oko yọwọ́ ọkọ̀ tó fọlá máa mú yọwọ́ mọ́tò yọwọ́ ìgbọ́ yọwọ́ ẹ̀rọ yọwọ́ ètùtù tó máa yé. ìwọ fáwọn ẹ̀dẹ̀ máa lọ́jọ́ méje lórí tẹ́ <laughs> báwo la fẹ́ náwó mílíọ̀n tó fẹ́ ká kò lè ká tó bá lè tún ti gbódùn dé náà ó sì tún kú lẹ́yìn ẹ̀ èmi ò fẹ́ wó lọ́dún ó di oṣù karùn-ún ọdún tàbí kó lọ lé babaláwo mi kó lọ tẹ̀fá ń bẹ̀ èmi ò tẹ̀fá ara nù mọ́ ẹ̀yin onífàyè náà ẹ̀ fọgbọ́n ṣe é nígbà kan rí ìlú òkè kan tá a sọ yìí wọ́n ní àkókò tó ń tẹ̀fá ń bẹ̀ pátá à ń bá àwọn àgbààgbà wo rìn ọ̀nà ní tàbí tó fi tẹ̀fá gbogbo ọmọ tó alẹ́ kó wọn máa bọ̀ sílùú wọn mọ̀ pé wọ́n lọ tẹ̀fá bí oṣù karùn-ún àfi kankan lọ ṣe ń yẹn wọ́n ẹ̀fà. ẹ̀yin èèyàn mi gbogbo onífàyín náà ṣàtúnṣe kó tó pẹ́ jù kó tó kọjá lára wa mo fi fá bẹ̀yìn ni ìyàrá àṣẹ̀ṣe yìí ìyàrá ifá títẹ̀ yìí ó wà ní tó ń kàn dẹ̀mù wa torí bẹ́ẹ̀ lómi bá lọ bódù tó dín gbogbo tó yẹ kó ṣe lábọ̀ gbúdù kò ní lè ṣe o hmm, kò ní lè ṣe o ìwọ bọ́láwọ́ hmm, ṣé tí tó bá ti bá fẹ́ nìkan tó sá ni kò wá jẹ́ sọ́fà tó bá jẹ́ sọ́fà ṣé kó tó parí aṣọ ọ̀fà yẹn sára ò ní ní àfi tẹ́ ẹ̀ bá mọ̀ bọ́ yẹn jẹ́ sọ́fà ni o tẹ́ ẹ̀ bá mọ̀ kọ́tọ́ pè láṣọ ọ̀fà ni o lẹ́ni tí ilẹ̀ mọ́ dúró yìí one million ò jẹ́ sọ́fà ṣùgbọ́n tá a bá ṣe papọ̀ àsọdọ̀dún gbogbo pátá bá tẹ̀ á parí ẹ̀ lọ́jọ́ ọdún fáyẹn àti parí aṣọ wọn bá ti ṣòro gbogbo ohun mọ̀lẹ́tọ́ ẹ̀ka bọ́lá máa bọ́ ó máa rọ̀ wá lọ́rùn gbogbo ẹ̀ ló létò ẹ̀yàwó ẹ̀fẹ̀ yìí ṣàtúnṣe ẹ̀fẹ̀ yìí ṣàtúnṣe ẹ̀fẹ̀ yìí ṣàtúnṣe èmi ò ní ẹ má gbowó lẹ́nu iṣẹ́ yín o bọ ẹ̀sùn sí yàrá ètùtù lẹ́yìn tó bá ti gbójú dé kẹ́ ẹ ti mọ̀ pé owó tó fẹ́ náà ìkárìdájú wà fún pé àwé oníyẹn tó bá ti ná one million naira yìí o ò ti ṣoríire tó bá wá wà lọ́nà kọnà ẹ mọ̀ bẹ́ẹ̀ lómi lọ ta property ẹ̀ tó kún fẹ́ ṣe rere ẹni ó wá lọ ta nǹkan tó ní ẹlòmí ta irinṣẹ́ ẹlòmí ta nǹkan tó kó ṣàfẹ́ jáde tọ́nà ó fẹ́ pègùn ń dilé wọn ó fẹ́ pò lólòṣì ó wá gbé one million wá fún yín ẹ̀yìn wá lu gbudugbudu ẹ wá lọ gbódù ẹ tẹfá fún ẹ délé tán ẹ ń kífá fún má jẹ pa má jẹ ọbọ má jẹ èrèké má jẹ kọkọ ó wá dé sílé kò tún jẹpa kò jọbọ kò jẹ èrèké nǹkan ò lọ déédéé fún yóò padà bẹ̀ sí ní jẹpa yẹn again abẹ̀sí níjọba ẹgbẹ́ bàtọ́ òun sá fún gan ayé òun òṣùwọ̀n ó ti gbàgbé pé ètò òun ti jẹ sẹ́yìn ó ṣe àfẹ́tì òun mú ó ti gbàgbé èèwọ̀ tóun ti jẹ ti mọ́ òun ṣe àwọn kan àwọn kan àwọn kan àwọn kan nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ gbọ́ èèwọ̀ yẹn ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ láti bẹ àwọn wo lòun ṣẹ̀ látara èèwọ̀ nípa ẹ dákun ṣe ń bẹ́ndì ṣẹ̀ṣẹ̀ jájọ ṣe olùmọ̀lá fún iṣẹ́ má dáadáa wúlò ìlànà kan ṣoṣo ẹ má dáadáa àpapọ̀ odùnú kan ṣoṣo ẹrù yá gbé ni o kò fún gbogbo wa o ẹyẹ yan mi nílé lóko lẹ́yìn odi tẹ́tí gbọ́ mi má bínú pé mo wá dání lágara léni ó sì dání lágara a gbọ́dọ̀ fèsì sọ̀rọ̀ ọ̀yọ́ tẹ̀lé ẹ ṣé táwọn fi sọ̀rọ̀ ṣe ọlọ́pàá mọ́ a máa fèsì sí o àìfèsì sọ̀rọ̀ àwọn baba ńlá wa lánàá ó kó bá wa o léni o ó kó bá wa tọ́ díẹ̀ ló kù kí n tó ẹ má bínú Sáàdì Ṣítù ó dẹ̀ sọ nǹkan kan mọ́ lẹ́ẹ̀kan <laughs> ó ní ìṣẹ̀ṣe kan pó ń parẹ́ àti pé inú o ìṣẹ̀ṣe yìí ò parẹ́ rí ṣùgbọ́n ìṣẹ̀ṣe yìí kò parẹ́ rí Ifá ń gbọ́ kó lè mọ̀ pé kò parẹ́ lọ bèrè pé nìkan bí ogún ọdún sẹ́yìn ìlú mélòó làràbà wà lẹ́nìí ìlú mélòó ló ń jàràbà nígbà àtijọ́ ìlú tó bá lọ́ba aládé nìkan ṣoṣo ló máa ń jàràbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́nìí àti ń jàràbà sílùú tí balẹ̀ bá wà tó náà babaláwo bẹ̀ gbọ́dọ̀ ṣẹgbẹ́ nígbà àtijọ́ bí ìlú mẹ́wàá babaláwo kan lè jẹ́ babaláwo kan ló máa kọ́ńtólù gbogbo ìlú mẹ́wàá yẹn ẹnìkan sọ pé ló kọ́fà ń bẹ̀ lóníṣẹ̀sì tó wà ń bẹ̀ olùmọ̀lọ́mọ́ ọmọ adáfá bá ọdá kọ̀sẹ̀ dáyọ̀ mọ́ máa gbé báàgì kiri lẹ́nìí ìlú mẹ́wàá ti ní babaláwo tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bíi mẹ́ta bíi mẹ́rin bíi márùn bíi mẹ́fà bíi mẹ́wàá wọ́n dẹ̀ gbọ́dọ̀ lò lórí kí kọ́ má máa dàrú wàá kó wọn jọ àájà àbàlẹ́ wọn lórí ẹnìkan ó jẹ́ olórí wọn so lọ́wọ́ ó sì ní gbogbo ìlú ló ti bẹ̀rẹ̀ lárabà tán o àràbà ti kárí ìlú káàkiri baálẹ̀ ti ń jà àràbà òkun ṣe ọba nìkan ló ń jà àràbà ló fà àbàjẹ́ sìn baálẹ̀ ti ń jà àràbà tó bá ti jẹ́ pé baálẹ̀ ó ti ń fi àràbà ìlú ẹ̀ jẹ gẹ́gẹ́ bí onífàwọ̀ ìlú kọ́kọ́ wá lè balẹ̀ pé eléyìí laṣojú wa nínú ìlú yẹn so ti gbọ́ dáadáa tó bá dẹ̀ jẹ́ ti ìyá òòṣà ìyá òòṣà ti pọ̀ rẹpẹtẹ àti tó gbà kókó òòṣà tó bá wá débẹ̀ á máa ṣàtúnṣe ara wa ń bẹ̀ ṣùgbọ́n mi yé ìṣẹ̀ṣe ti gòkè ìṣẹ̀ṣe ò parun kò dẹ̀ lè parun láéláé tó ti gbọ́ Saheed Shittu pé kò ṣẹ̀ṣẹ̀ṣe tiwa o ó ti ìṣẹ̀ṣe tẹ̀yìn wòye ní bí ọjọ́ tó pẹ́ la bàbá wa fi fìlú lẹ̀ fún pé ẹ máa ṣèlú yín lọ kí ló pàtàkì fílẹ̀ fún yín àwọn ọba aládé tó jó lórí wa àwọn náà lọ ní ká fílẹ̀ tọ́ba ọba ní ká fi ilẹ̀ mà lè dánwò ọba náà lè lò láti gbàgbà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ lẹ́ni àwo ti yá gbogbo onífá ò dúró de àṣẹ ọba kankan mọ́ ọba tó fi máa pàṣẹ kó pàṣẹ fún olú jẹnẹrálì olórí onífá kó pàṣẹ fún onífá ṣùgbọ́n mi yé araba káàrin o bàbá mi ẹ̀ẹ́kùn onífá ọlọ́jà ń kùn ó kọ ọ̀rọ̀ tọ́ ní òfẹ́ ó já kólókó lọ́rọ̀ sọ́ọ̀nù òrọ́mọ nígbó ọ̀la ó buyẹ̀ sọmọ lóríṣà àṣú àwòdọ̀tún owólabí ọmọ awóremi ọmọ àdìsá amákọ̀rọ̀wálé àbọ̀rú àbọ̀yẹ o àràbà àgbáyé olúṣẹ̀ṣe gbogbo àgbáyé ni mo dákọ fún ẹ o ṣàtẹ́mi máa ń sìn nìyẹn ẹni tó lè pàṣẹ fẹ́mi lóde àjà láyé kémi ó gbọ́ mànù kò láàṣọ ọba kan nítorí pé ọba ọ̀ṣun oníṣẹ̀ṣe bá ti di táìbọ̀ òkè ṣe oníṣẹ̀ṣe ọba tó bá wá pèrè ẹ̀ lóníṣẹ̀ṣe ìwọ náà ètò tó ìtútọ fún agbókè jẹ́ kó pín ìlú jẹ́ ká rí ìlú kan dẹ̀ ń dùn mí ọ̀rọ̀ tí mo sọ yóò dẹ̀ ń dùn mí dẹ̀ ń kàmí lára kẹ́kọ̀ọ́ rí ìlú kan kí ọba pè wá pé òkè o tàbí kí wọ́n gọ́gọ́gọ́gọ́gọ́ ìwọ fún ara ẹ̀ sẹ́dí sítù ẹ̀yin náà sọ lára ẹgbẹ́ gbókè o ìlú wo ló bàjẹ́ jù láyé yìí o tó ti bàjẹ́ jù ẹ wá sọ mí tiẹ̀ láwúrẹ́ là lọ́wọ́ pẹ̀lú àṣẹ ọba yẹn ìgbé ọba yìí ó ní ẹ gbogbo táwọn olùlà bá sọ pé òun fẹ́ nínú ìlú yìí máa bá fẹ́ láti tó bá sọ pé ifá sọ pé òun fẹ́ máa bá fẹ́ tó bá nípa ní kò ṣe wọ́n máa ṣe afẹ́ wo bí ìlú yóò ṣe ní láàrin ọdún mẹ́ta ifá ò gbọ́ lóde ọ̀run gbogbo tí mo sì mo fi búra ìlú yẹn <laughs> yóò ju ẹgbẹ́ ìlú tó tóbi rí ìdẹ́ lérò pé ọba bẹ̀ yóò wọ bẹ̀ bẹ́ẹ̀ ni èmi Awúrìlà la sọ fún ọ bẹ́ẹ̀ lèmi Awúrìlà la sọ fún ọ kí ló sọ yìí tí bá ti wá bẹ̀rẹ̀ ṣe lórí ìlú yẹn ìwọ tó wá dìde wá ṣe kọ̀kọ́ lọ kó èrò ẹ lọ dúró sí gbogbo agbègbè ìlú ẹ̀bẹ̀ sí ṣe lẹ́nìí nílùú yẹn pé èrò gbọdọ̀ lọ gbé bẹ̀ ẹ lọ bá dànù ẹ láàmú ẹ bẹ̀ sí ní tẹ́tì ìlú tẹ̀mí ń rúbọ fún yẹn bẹ̀ sí ní tẹ́tì rẹ̀ <laughs> pẹ̀lú gbogbo ìjà lógun yìí adébólí nílùú yóò jẹ láàrin ọdún mẹ́ta ìmáwúlẹ̀ làdùn sọ bẹ́ẹ̀ báwo ni mo ṣe àmọ̀kọ́ tí mò ń sìn ẹ bá ètò tó àmọ̀ ṣe wá kọ́ lẹ́tà ọ̀jẹ́ tí wọ́n sáré ti ṣí tu pé ṣé ni kí wọ́n gbìyànjú kẹ́yìn ṣe ètò bá ṣe máa dán nǹkan wò ọ̀nà tẹ́ ẹ lè gbà dé o tàbí lè gbé agbára wò tẹ́bí lè mọ̀ pé alágbára ló ń sọ̀rọ̀ ìfọmọ tó ń sọ àkọ́kọ́ rèé o sọ fún ìjọba wípé kó fún èmi àti ẹ láyé ọjọ́ kan kó má nìkan ló èèyàn torí èmi ò kí ń ṣe jàmbá jẹ́ kó lu ajá kó kó ẹja jálẹ̀ mẹ́ràn lẹ̀ pé kí máa wúre là ká bẹ lọ́wọ́ fàájà pé ìwà ajá yìí mọ́tò ni ó pa ọ́ ká tó wà lá mọ́tò tó máa pa ẹ́ o gbọ́dọ̀ mọ̀ jẹ́ mọ́tò onílé méjì bọ́tò mọ́tò bọ́ọ̀sì ló gbọ́dọ̀ pa ẹ́ rárá o tírélà ló gbọ́dọ̀ pa ẹ́ kí n tún là á ká là á àbí kí ló fi ṣe ọmọ ẹjọ́ yìí náà ṣé o mọ̀ṣà tó ń bá sọ̀rọ̀ ni. àbúrò junction tó máa pa sí. ká tó wá sọ junction tí mọ́tò yẹn máa pa sí. ọ̀gá gbọ́ tí bá ti wá ṣètò ayé mi tán tí mo parí program ẹ̀ tán ìwọ wá kí ajá ìmọ́lẹ̀ lọ tìmọ́ nú ilé kan tí mọ́tò bá wó ilé yẹn kó lọ pàjá ìbọ́bẹ̀ mi ní ṣàwó ẹrù pọ̀ nílẹ̀ Saheed Shittu ó pọ̀ gan <laughs> ó pọ̀ gan òfin ló káwọ́ wa kò òfin ló di oníṣẹ̀ṣe lọ́wọ́ mú abẹ́ òfin la wà afífìlà pérín ọjọ́ kan níyì rẹ̀ mọ́ níjọ́ kejì ó ti dàpọ̀ àyàn níjọ́ kẹta ti dẹ́ta àṣà fún kò ṣeé bá gbélé omi lọ́sẹ̀ẹ́ fìlà ó fi pérín kó ṣe ọwọ́ nǹkan fẹ̀lú ẹ̀wá ìṣó máa kú ó ti dẹni ẹ̀kọ́ ó ti dẹni ẹ̀sà yóò bẹ̀ sí ní sá fún torí pé ó pààyàn ó pè é ní lójú wọn ó fi fìlà pààyàn what do you mean ó pọ̀ nílẹ̀ bó tó bá jẹ́ pé òde competition tíjọba lọ́wọ́ sí ni ṣé àwọn adọ́ọ̀lù ara wa ni a máa gbé jáde tán o <laughs> a máa gbé jáde tán o máa rí fíìmù ni fíìmù ní àwọn èèwò tán o lè dúró wò tán kí ló fi ṣe bọ́ mẹ́jọ yìí náà àtàrí ìdíjìtù ṣé pé àwa ṣeré ní ìṣẹ̀ṣẹ̀ ni àwọn òwa ṣeré bíi náà ìjọba ni ó kọ wa lọ́wọ́ kò tí ọ̀nà àkọ́kọ́ nìyẹn lọ gba àpúfà wa lọ́dọ̀ ìjọba kíjọba sọ fún mi pé ẹ̀yin oníṣẹ̀ṣe o ẹ lọ dọ́kì ní ìwo àtẹ̀fẹ́ wò náà kọ́sẹ̀tì kámẹ́rà báyìí ká dán nǹkan wò ká fọjọ́ méje pidán kó mọ̀ pé kì í ṣe fíìmù tó sọ pé inú fíìmù ni agbé ń lẹ́nu yẹn ó ah, ah, ah, rí rí yorùbá ti sọ bẹ́ẹ̀ ẹ yọ ọmọ ẹ pàtàkì fún yorùbá jáde àtẹwọ́dà ẹ pàtàkì fún yorùbá yorùbá ti sọ bẹ́ẹ̀ yorùbá sọ pé ẹni tíṣọpọ̀ náà ò bá tójú ẹ̀ wọlẹ̀ ni ó máa bú kòso ẹni ṣọ̀ǹgó bá tójú ẹ̀ wọlé kò ní báwọn bọ́ba kòso láéláé ẹni tó bá rí jíjó náà rún mọ́lẹ̀ kò ní sọ̀ sínú mọ́lẹ̀ láéláé òòrí rí òòrí fíìmù rí jáde abájọ abájọ òòrí fíìmù rí orí fíìmù gbé ń ya ẹran lọ́wọ́ tó dẹ̀ fẹ́ràn lẹ̀ tó yí abẹ́ síra ẹ̀ lọ́wọ́ àwọn àgbààgbà lọ́ bá wí pé òye ajú sàgbàlagbà ní yàrá àṣẹṣe yìí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ ẹ níyà á ṣètò ohun wòyí tó bá ṣe pé èèyàn lẹ kó wá síwájú àwọn ohun ẹ̀ka o má ṣe mi gbọ́ o torí ìta sọ èsì làwọn kan tún máa kó tìpa sọ pé àwọn afẹ́ yà àwọn èèyàn wèrè ìyẹn làwọn fi ṣòro sọ nínú ayé èsì yìí ṣòro fọ̀rọ̀ sí àtẹ̀gbọ́dọ̀ fèsì sọ̀rọ̀ yìí torí wọn bá yẹn náà kọ́ máa gé sí ìtàn máa lọ máa gbé káàkiri pé àwọn ìlànà pé àwọn lè yàyàn wèrè o àwọn lè yàyàn wèrè àwọn ò ṣe kà àwọn ò ṣe kà tó ti yé ọ̀nà tó lè bàbá mi dán nǹkan wò nìyẹn lẹ́ẹ̀kejì ń bẹ̀ kó didi ìlú kan pèsèntì ìlú yẹn lẹ́ẹ̀kẹta má dàmà rẹ̀ náà ẹ lọ kóyàn bíi mélòó wa ẹ kọ kóyàn mẹ́rìndínlógún wa gbogbo pé tọ̀tọ̀ oníṣẹ̀ṣe ni ẹ o ìṣòro báyìí táwọn ẹni ní rè lọ gbógun tì í kí ìṣòro yẹn dẹ̀ tán ń ń dún agbára wo nìyẹn yín o dẹ̀ níṣe yẹn sáyidì sí tún tó fi ń dágbà wò nílẹ̀ yorùbá nìyẹn ẹ̀yin ò dẹ̀ ní ṣe yẹn tẹ̀yin bá lè ṣe yẹn ṣe á dán ọkọ̀ wẹ̀ mọ̀ pàgbà á ṣe wà kí á sọ fún yẹn ṣé kí mi wá sọ pé kí wọ́n kú mo mọ ètò ìbáṣepẹ̀ mi nù tí wọ́n bá ronú kúrò mi orí rẹ̀ ò pé ni ọlọ́run tèmi bá ronú kúrò ẹ mo ya wèrè mi ò mọ ọlọ́run mi ni ṣé o mọ̀ pé ọ̀nà kan lọ́mọ ìgbà pàdé ni Ifá sọ wípé bí eré bí eré kì í bẹ̀rẹ̀ ọ̀nà bí ìjà bí ìjà là á fi bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ tá a bá fi irú ìjà lọ pàdé ńlájọ lèrè ṣíṣe wá fi jọ ń yẹra wa adáfúngbẹ̀yìn ìjà tí ó padà wá dùn joyin lọ́wọ́ ni kó kalẹ̀ ẹbọ ni kó wá ṣe ẹ̀wọ̀n ògbẹ̀yìn ìjà ó dùn joyin lọ ẹ̀wọ̀n ògbẹ̀yìn ìjà tó dùn tó dùn ó rí láyé ẹ̀wọ̀n ògbẹ̀yìn ìjà tó dùn tó dùn joyin lọ ẹ ibẹ̀ gbọ́dọ̀ pé gbàmí ìgbẹ̀yìn ìjà a máa dùn joyin lọ tí ìbá jẹ́ ìjà onínú kórókóró kórókóró tó fún díẹ̀ yìí èyí tó mú mi sinmi lórí ọ̀rọ̀ rẹ̀ ń gbà yẹn tí mo ṣe tẹ̀síwájú lórí rẹ̀ máa ti wọ́n sáré tuntun mi dùn fún lẹ́ni tó padà wáyé nípa àwọn èèyàn rẹ ti fẹ́ máa rògbòmí mọ́ ẹ bóyá ó rò pé onírọ́ ni ẹni o bóyá ògùn jìbìtì ní ẹni o bóyá ọmọ ẹ mọ́bì kan ní èmi ò mọ̀ wọ́n ti rò pé papọ̀ kan pé ṣe lájọ́ ń lu jìbìtì èmi ò dẹ̀ ń lu jìbìtì lọ bèrè ètò èmi lọ bèrè ètò tó bá wà nọ́jà falẹ̀ mi tó ń nọ́jà falẹ̀ mi tó ń nọ́fìdà falẹ̀ mi kí n tó da alẹ́ ẹ máa wí bá dídún jìbìtì máa lé ẹgbẹ́ mọ́ àlè tèmi mọ́ ni torí mi ò lè fífa tèmi máa ṣe nǹkan fi máa bàyé jẹ́ ṣó ti yẹ dáadáa n tó bá dẹ̀ mú ẹ tí ń bá lé ẹ lé mi mi ìmọ̀ṣẹ́ tó ń ṣe nìyẹn tàbí kó ṣe pé ìfá pé òun ní ẹ rà padà bóyá mo fẹ́ rẹ̀ padà kúrò nílànà jìbìtì mo fẹ́ fẹ́ sójúlówó ọ̀nà tó máa gbà táyé ṣe torí pé ìfanówó fẹ́ kẹ́lẹ́sẹ̀ òkú àfi kó yí padà kó bẹ̀ sí ní ṣe rere láyé so fún díẹ̀ yìí sáyẹ́dì sítà lọ mú kó lórí ọkàn rẹ pẹ́ nìkan sàṣì ẹ á sàṣì ẹ rí ìfangbọ́ á lè sàṣì ẹ kó má mu ẹ o gbàgbé o má fi ẹ ṣeré pa o tó bá jẹ́rẹ́ ni kó lọ stop ẹ sáyẹ́dì Òṣùpá ẹ sáyẹ́dì sítù sáyẹ́dì Òṣùpá má bínú jáde ọmọ gidi olórin àkọlà akọ́lá adébọ́bá orin ìlẹ́jà ìbá bínú orúkọ jọra adáyẹsọ náà nìyẹn orúkọ jọra ni Saheed <laughs> Shittu ìwọ mò ń bá wí tó bá jẹ́rẹ́ ni kò stop ẹ̀ ṣùgbọ́n kò stop ẹ̀ o pé àṣàṣì ẹ̀ yẹn gbogbo nǹkan gbogbo àpapọ̀ àṣàṣì ẹ̀ o sì tún mí má sọ bẹ́ẹ̀ mọ́ o ah ìwọ ló gba òfin wúlọ́ gba ìwọ lọ́dọ̀ ìjọba pé kásàṣì ẹ̀ jẹ́ kí ìjọba fún wa níwèé pé kásàṣì ẹ̀ kí ló sọ yìí náà tí ó ṣe padà àṣegbọ́n bí náà wà lẹ́ẹ̀ ó wà lẹ̀ gan ó wà lẹ̀ ó wà lẹ̀ bí ẹrù ẹrù ní bọ́kílà jọ ń dù òun sọ̀rọ̀ èmi ń sọ̀rọ̀ màá tó ẹ̀ màá sápa màá ní mo máa lépa ẹ̀ láéláé tó bá bú mi jù bẹ́ẹ̀ lọ bó ṣe mọ tiẹ̀ sọ ló ṣe ń sọ yẹn àmàjọ láòdù ẹni látọ̀lọ́jọ́ tó tó pẹ́ lérí méjì ti máa ń búra wọn lórí stage barista ti bú kọ̀ ní ti láìmọye ọdún wọ́n fi gúrò ní sáyẹ́dùsì bá ti bú Pasuma láìmọye ọdún wọ́n fi gúrò ní àwẹ́ bẹ́ẹ̀ mi àti ẹ bá jọ fúnra wa máa tún jọ fi kúrò nìyẹn onímínì mi onítorí ẹ̀ pa ẹ̀ mi nìta sí ẹ̀ ó yẹ wọ́n ò lè sàsími tó bá lè tẹ́ ọ máa bá ń bẹ̀ gbàgbé yẹn yóò lọ máa lépa mi kí ló fẹ́ jẹ yóò máa bá ń bẹ̀ gan ni àwọn tó dán ojú ọ̀gá náà dán tán ni wọ́n lulẹ̀ ni tó ò lè sàsími mi ò lè sàsí ẹ gbàgbé yẹn ń dájọ gbapà mi ò gbapà lájọ ń dù gbáwèrè mi ò gbáwèrè má bu eégún mi mi ò bu eégún ẹ ntẹ́ bàtí ẹjọ́ ń dù nìyẹn ntẹ́ bàtí ẹjọ́ ń dù nìyẹn so kó lè mú sọ́wọ́ kó má fi jẹun tó bá gbé lòtọ́ lòtọ́ wá fẹ́ ká sàsí ẹ o ò fẹ́ ká sàsí ẹ tààrà ká yóò rí pé sàsí ẹ go to the court and collect judgement lọ gba ìwé àṣẹ wá nílé ẹjọ́ tó di yẹn dandan lọ gba ìwé àṣẹ wá nílé ẹjọ́ wípé mo fẹ́ kú <laughs> mo fẹ́ kó níṣẹ̀ṣe mo fẹ́ kó sàsí mi kí adájọ́ wá dájọ́ pé tọ́ ìdájọ́ mi rèé Saheed Shittu lọ kú nípasẹ̀ àṣàsí àwọn babaláwo oorun bàbá o nǹkan máa ṣe é kẹ mẹ́wàá máa ṣe é gan ó nílùú lẹ́bó o <laughs> jẹ́ kí n lágbà a máa bẹ lọ́hùn ni torí pé adájọ́ ayé ti dájọ́ bọ́lá pàṣẹ tó lè ní pátápátá ti lè dájọ́ pé kọ́ pààyàn pẹ̀lú ìbọn ọlọ́pàá oníṣẹ́ méjì ju pé kó sẹ́ẹ̀tì bọ́ kó dàbọ̀ bọ́ ni tí adájọ́ bá dájọ́ pé kó lọ jẹ̀lú kan ọ̀run sójà oníṣẹ́ méjì ju pé kó lọ jẹ ìbẹ̀rù ni ogun dẹnu so ìwọ náà gbéra ẹ lọ sí ilé ẹjọ́ lọ gba ìdájọ́ wá fún wa nílé ẹjọ́ wípé èmi Saheed Shittu o mo fẹ́ kú adájọ́ yọ̀ǹda mi fún wọn oníṣẹ̀ṣe kọ́ lọ pa mí kádájọ́ náà wá sọ pé this is my judgement èyí ni ìdájọ́ mi mo dájọ́ wípé ìwọ Saheed Shittu o lọ kú nípasẹ̀ àṣàṣì gbogbo oníṣẹ̀ṣe àá tó bọ̀ wá kú kí adájọ́ padà wá pa wá tó ti yẹ dandan tó o bá ti kú kí adájọ́ padà wá gbẹ̀mí àwa náà èmi náà wà tó bá pè lọ́fẹ́ kí mi kọ́kọ́ ṣe èmi lè kọ́kọ́ lọ sí ilé ẹjọ́ sìn kí mi lọ gba judgement wá fún ẹ ìgbé adájọ́ o mo sọ mẹ́ta mi fún wọ ìjọba ẹjọ́ kẹjọ́ tó o bá dá fún mi nípasẹ̀ àdìsítù o wípé kí n ṣe fún màá ṣe fún tí n bá ṣe fún láàrin ọjọ́ méje ẹ pa mí pẹ̀lú ikú mọ́. what do you mean má fi yẹn ṣeré pa má fi yẹn ṣe má fi yẹn ìyẹn kọ́ ni kò fi kàmpé nítorí pa ní ṣe má fi kàmpé ìtọ́ ò lè ṣẹlẹ̀ má fi kàmpé ìwọ sọ nǹkan míì tó fẹ́ kó ṣẹlẹ̀ sọ olùsì tó fẹ́ ká sọ dolówó sọ aláìní tó fẹ́ ká sọ dọlọ́rọ̀ sọ wèrè tó fẹ́ ká mú lára dá jájọ bọ́sìgbò olùkà lọ wọ wèrè sọ̀nà án jájọ bọ́sìgbò olùkà lọ ṣe múlẹ́kù lẹ́ẹ̀kejì ń bẹ̀ tún jẹ́ sọ fún ẹ kì í ṣe pé àwa oníṣẹ̀ṣe ò lágbára láti ṣe mírẹ́kù o òfin òtún fàyè gbà wá náà tún ni o wò ó àmọ́ àrò dáadáa àmọ́ àrò àrò àmọ́ yàbá lápá òsì àmọ́ bí tó gbé tọ́jú àwọn wèrè àmọ́ tó gbé tọ́jú egungun àmọ́ ilé ìwòsàn tálẹ̀sàn gbé pọ̀ àmọ́ nǹkan lè lọ ṣe ń bẹ̀ tí wọ́n ó gbádùn ṣùgbọ́n lábẹ́ òfin àjẹbìbọ̀ ń bẹ̀ ni o má gbàgbé tábà ní a fẹ́ lọ wo wèrè sàn nílé ìwòsàn wọ́n ní ní a lára wèrè a tún jẹ̀bi bọ̀ mbẹ́ nìyí nígbà tí ìjọba òfin aláṣẹ àti lọ́wọ́ wèrè sọ ó lè ní àhà wọn fẹ́ máa dí àwọn amúkan lára wèrè lónìí gẹ́gẹ́ bí jẹ́ pé ẹ ti brainwash àwọn èèyàn lọ́jọ́ tó pẹ́ bẹ́ẹ̀ ni pé babaláwo ló ń lò nǹkan lára èèyàn ẹ rántí gbogbo èèyàn oníṣe oògùn kan tẹ́pọ̀lọpọ̀ àfáàndánwò ẹ rántí gbogbo yẹn ẹ máa sọ níṣẹ̀ṣẹ̀ lẹ́nu àwọn ò lè lọ sí ilé ìwòsàn lọ́wọ́ wèrè sọ o tí òun tó ní wèrè ò bá gbé wá lé wa fára wọn wọn ò lè lè gbé wèrè wá lé wa ó pè wá tábà wọ̀ dá sí nítorí ilé wa ó ṣe lépa àgbàwé àṣẹ lọ́wọ́ ìjọba pé a máa tún wo wèrè nígbà tí ìjọba fún wa ní lásẹ̀sì ìjọ lọ fún wa ilé ìjọsìn ẹ̀sìn ìbílẹ̀ lọ fún wa ilé Ifá kádákárú kájó kálù káyọ̀ káwúre lọ́gbélé wa lọ́wọ́ wọn sọ wípé ká lọ wo wèrè wọn àkọlé ibi tó gbé ń wo wèrè àkọlé ibi tó gbé ń kọ́ láìsàn sí tó yẹ ìjọba òfin lásẹ̀sì yẹn ṣùgbọ́n tó wọn bá ti nílé tí wọ́n tó máa gbé wèrè sí tó bá pè wá máa bá wọn dá sí àṣìṣàn ìyẹn fi hàn pé àwa ò lọ ọbẹ̀ fún ara wa àwa ò lọ sí ilé ìwòsàn lọ láìsàn fún ara wa torí pé oore la máa bá lọ ọbẹ̀ ibi la máa bá bọ̀ wá léṣe la máa jẹ̀bi bọ̀ òfin tá a gbé dúró lórílẹ̀‐èdè yìí ló sún wa lọ́wọ́ kọ́ o amóye kan a lè fi ṣe mírèkù fún yín o tó máa jọjú torí àmọ́ wèrè tó wà lórí títì tẹ́ ti dámọ̀ pé ilé ìpọ́nbélé wèrè ni tá a lè lọ bá kádẹ wòsàn kí gbogbo ẹdẹ rí bá wòsàn lóòótọ́ àwọn ọsàn tó ń ṣe gèje mírèkù àwọn òní lọ bá aráàlú kan ṣe mítìn pé ẹgbà ẹ sọ pé síkì ẹ wá gbé wá ká wòsàn lọ́jọ́ náà àwọn ń ṣe irú ẹ correct mírèkù níta wa originally mírèkù kò ń ṣe mírèkù àtọwọ́dá kì í ṣe artificial mírèkù fún de ìsáde ṣòṣìtù mú ẹ̀ sọ́wọ́ sí má fi jẹun tó bá fẹ́ ká dágbára wò tó fẹ́ kùn fún amórí kódà pé ó ń gbé ẹni láti mọ̀ pé ṣagbára ṣe wà ó ti wá rí òòrí ó ti rìn òòbá bẹ́ẹ̀ ó wá ń wò pé ṣagbára ṣe wà wé ó wà bó ṣe wà o ó wà o ò ṣe nípa o ó wà o agbedani ni o no be joking ìwọ ni kó o wá béèrè fún kádẹ fi hàn yẹn nípa pé ìwọ fẹ́ fún mi ní two million tó ti gbàgbọ́ ní fálẹ̀ mi ni if i have ten million if i need ten million naira now mo mọ ewé tí màá já. Ja mo megbò tí màá wà mo tí màá bá rúmọlẹ̀ sọ àwọn tó lọ́wọ́ gùn wọn wá bùn mi ṣó ti yẹ dáadáa àwọn tó lọ́wọ́ tí bá wọn lólùfẹ́ náà ni mo tún bá sọ wọn máa wọn máa fún mi ló ti fẹ́ gbà lọ́wọ́ wọ yẹn bó ṣe lólùfẹ́ tẹ làwọn náà lólùfẹ́ ti wà àná tó ń gbọ́ wà àná tó ń fẹ́ wà àná tó ń tẹ̀lé wà àná ṣe wá ń tẹ́ lọ́rùn a gbé dání tọ́ ní fẹ́ kó àpapọ̀ odù ló ń pe léyìí o àwé gíàjì ló ń pe bí o gíàjì <laughs> ló ń pe bí tá a wà yìí o gíàjì nínú àgbọ̀ wa ló ń pe bí tá a wà yìí o gbàgbé àpapọ̀ odù léléyìí o ń gbóná fẹlifẹli o kò tútù jù o ń gbóná fẹlifẹli o wà nílẹ̀ má tọ́ra ẹ̀ nǹkan tá a gbé dáa ní sọ́jú ilé yìí yóò yẹ yín yóò rìn lọ́rùn ẹ ó lórí ogbó ẹ ó lórí atọ́ ẹ ó lórí àgbàlú gẹ̀gẹ̀ sáyẹ́dì títí ikú ò ní pa ẹ́ <laughs> àrùn ò ní gbé ẹ dè ó ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ àkókò olódùmarè àtòkò tó gbàdájọ́ iṣẹ́ rẹ gbogbo pátápátá á gbàdájọ́ láyé ká tó lọ bó bá ṣe wọ̀n ọ́ lọ́sẹ̀ gba ìdájọ́ rẹ o olúwa yóò dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ láyé gbogbo àwọn táwa láyé àwọn jèrè bọjà o àwọn tẹ àní jèrè gbígbóná o kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lókun ọ̀mìnà mímọ́ alágbàwí àtolùdáǹdè wa àṣẹ ire o ó dìgbà kan náà.